ẹ bá ṣe ń wọlé kí wọn á double tap ọlákéè ọlákéè àrẹ̀mọba àgbáyé worldwide ìsọláàdè. E bó ṣe fowó kí mi káàbọ̀ yẹn wọ́n máa fowó kí ẹ lọ́dún yìí wọ́n á fọwọ́ ọlá kí ẹ lọ́dún yìí wọ́n á fàánú kí ẹ lọ́dún yìí. ọlá kí bó ṣe fún mi ní fìlà yẹn àbọ̀ ọlọ́run tó dájú kò ní kákó lórí ẹ̀ pó ó ti sẹ kóṣẹkóṣẹ ní ìtìlákọ̀ọ́sẹ̀ ọ̀rọ̀ tó kí bá balẹ̀ sọ nílẹ̀ máa ń gbọ́ pó ẹ jọ̀ọ́ tẹ́ bá ṣe ń wọlé ẹ double tap ẹ má lọ wàrà rò rárá ẹ má lọ dull ẹ má dull life yẹn at all don't dull the life this night ah but tí ẹ ò bá padà tí ẹ ò bá padà complete life goals eléyìí ní sákẹyìn yẹn wọ̀nyí ah wálé booster kíkí la rí kò sówó ìyẹn la fẹ́ jẹ mo máa ń ṣàkíyèsí àwọn tí sápá bá mú ló máa ń kéèyàn jù àwọn tí sápá bá mú àwọn ló máa ń kéèyàn jù kíkí yẹn mo fẹ́ jẹ kíkí yẹn lèmi fẹ́ jẹ. A double tap, and your time is going. He's alive, amen. He's alive. Obatala is alive forever, is alive, amen. Big Sam, ẹ kalẹ́. Ẹ ti fi ọpọlọ yín dóbò ẹ ò ní question gidi mọ́. Sẹ̀mí sẹ̀mí sẹ̀mí yàtù. Sẹ̀mí àdìjẹ́kín já ẹ tán sórí bó ṣe wà yìí tó bá ìjọ tó bá mọ̀ pé o ò money gan má máa wá sí life mi àbí kó lọ lo fake account láyé àtijọ́ nǹkan tí mo mọ̀ ẹ́ mọ́ ni pé tó bá fẹ́ wọlé money gan ló fi máa wọlé màá mọ̀ pé sẹ̀rẹ̀ mi á ti wà ní comment section bọ̀ lọ́jọ́ mẹ́ta yìí ah, o wà ní comment section more than thirty minutes mi ò tí ì mọ̀ pé o ti dé it is a pity for you man. Mi ò kí ń pray fún tálákà. Ẹni tó bá fún mi lówó ni mo máa ń gbàdúrà fún. Mi ò kí, mi ò ládùrá ọ̀fẹ́ lẹ́nu. Àdúrà mi ò kí ń jáde lọ́fẹ̀ẹ́. Authority, àṣẹ ni, kò kí ń jáde lọ́fẹ̀ẹ́. Mo gbọdọ̀ gba nǹkan kan. If I don't jàǹfàní you, you cannot jàǹfàní me. Ah! Ta ló sọ pé Sẹ̀mí àti broke? Ẹni tó, ẹni tó ń lo Benz broke. Ẹ máa tanra yín. Mi ò mọ̀ nǹkan tó jẹ́ Bitcoin. Ǹkan tí mo ní ni account, eh, TikTok, kó dẹ̀ lè subscribe sí YouTube mi, kó fo- kó sọ- follow mi ní Facebook Adelana Solomon Adekunle. Facebook account mi nìyẹn. Adelana Solomon Adekunle. Facebook account mi nìyẹn. Kó lọ follow mi Facebook kó subscribe ní tiktok níbí kó subscribe ní youtube mi at ọba solomon ọba àgbáyé wàntálélé. ó dìrì dì. in any the bitcoin wallet Give let me see. Big Sam. Ah. Big Sam. Mm. Oore ńláńlá oore kàbìtì. Oore tẹ́nìkan olórí nídìílé ẹ̀. Ọ̀run jogún ẹ̀ fún ẹ. Big Sam. ògo tó sọnù lọ́wọ́ bàbá ẹ̀ àtẹ̀lé tó sọnù lọ́wọ́ ìyá ẹ̀ ọ̀run fún ẹ lógo náà rí bẹ́ẹ̀ ni authority ni àṣẹ ni kò tún yí padà àwa ò kí n ṣàdédé sọ̀rọ̀ a ò kí n ṣàdédé sọ̀rọ̀ àṣẹ bí holy center bá ti gbé wá ni holy center ló máa gbé authority wá a ò kí n ṣàdédé máa ń sọ̀rọ̀ pé kákọ̀ máa gbàdúrà fèèyàn but bá fẹ́ gba nǹkan lẹ́nu mi, o máa fọwọ́ gbà ni. Mi ò kí ń fẹ́ èèyàn nìkan lọ́fẹ̀ẹ́. Because nǹkan tó bá gbà lọ́fẹ̀ẹ́ ò ní mọyì ẹ̀. Nǹkan tó bá gbà lọ́fẹ̀ẹ́ kò lè wúlò fún ẹ torí you will not know the value. Yes. I don't believe in something free. You need to pay for something you want. Yeah. So you will know the value. That is life for you. Nothing for free. Semiat sɛ meya tu it is a pity for you ɛdɔbu taapu pa sɛ ɛdigbe like yɛn one thousand na ɛn mm, ten thousand first kátó wa wọnú ọ̀rọ̀ lọ káwa wọnú agbá kan ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ lálẹ́ yìí ọ̀rọ̀ tó ní agbára tó ni. Mm. Mm. ọ̀rọ̀ tó ní agbára tó ní ìkìmí tony sempeso ẹgbẹ́ láìkẹ́ yẹn dé ten thousand first kẹ́dẹ̀ complete life goals tó wà lókè yẹn yẹ ìwọ tó bá wọn pọ̀ ti ní question wa ti máa kọ question ẹ̀ sílẹ̀ hmm, kì í ṣe pé kó dókè kó sọ pé ó gbàgbé. Shh. Hmm please reply my request to come and do what what do you want to come and do ìwọ tó bá sì nídìí àṣẹ sẹ́ndì nǹkan o mi ò kí ń gbàdúrà fẹ́yàn lọ́fẹ̀ẹ́ o ọlọ́run pè mí èmi ló pera mi ọmọ ọpẹ́ what do you want to see ami divagan pẹlẹgọ competition ó wòrà ọmọ ọpẹ́. bàtò ló mọ àwa. kí lẹ́nu ẹbí bá wa sọ. ẹ ká lé ẹ káàbọ̀ sà máa ń láìkí vibe yín gan. ọpẹ́ ní fọlọ. ọlọ́run á fún ilé mi gígùn lágbó ọlọ́run. ìyá àwọn àti compulsory. ẹ má sọ bẹ́ẹ̀. ẹni èèyàn bá ti gùn jù orí burúkú ni kì í sórí rẹ̀. kò ṣe ẹ kò ṣe kó gùn jù. Hmm. ṣé o ní o fẹ́ tẹ̀. Ah, ọlọ́run ah, nǹkan táwa ń bọ́ lọ́hún sọ ni wípé òye ìgbà tá a bá fẹ́ lò nínú ayé ká má lò nínú àìsàn àti ìbànújẹ́ ó tán. àmì o àmì o. so tí bá sáà ti gbádùn tí bá sáà ti gbádùn owó ti tán kò sí èdè tó kàn mí kàn mí gùn ẹ̀mí òye. ó tọ́lẹ̀ sọ tọ́lẹ̀ sọ bá sí inú. ẹni tó lo hundred ẹni tó lo hundred years láyé ó jẹ́ pé inú sápá ló ti lò inú àìsàn ló ti lò kí láǹfààní hundred years tó lò. ọlọ́run ọlọ́run. Ọlọ́run tọ́lẹ̀ sọ ah, tọ́lẹ̀ sọ mo ṣàgbádùn àwọn. ó ti yé mi bẹ́ẹ̀ yẹn wá máa lọ ẹjọ́ nìkan la rí kò sówó. I want you to advise me sir if I want to advise you you will pay. àjẹbọ́ àjẹbẹ́ temporary advice ni màá fún ẹ àwọn tó dìídì need advice wọn máa wọ díẹ̀ mi wá wọn máa san hundred k mo máa pè ọba Solomon ọ̀rọ̀ báyìí àwọn fẹ́ kẹ́ enlight afẹ́ kẹ́ là mí lọ́yẹ̀ lórí ẹ̀ báwo ni kí ṣe ṣe báwo ni kí ṣe gbégbà máa wá fókọ̀sì ẹ̀ pa máa pè ẹ́ ní fídíò call àjọ sọ̀rọ̀ ṣùgbọ́n advice ti bá fún ẹ níbí half ni mi ò ní fún ẹ tán you need to pay for it ó easy ni nǹkan tá a kó sọ́pọlọ yìí tó bá yẹ pé professor ni tó bá yẹ pé politician ni mí ni mi ò gba less than ten million lẹ́ every month owó tó wọ́n máa wọ àkáǹtì mi kò less than ten million every month so ẹ kàn lè wá máa waste ẹ̀kọ́ tó wà níbí síbẹ̀ so ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọmọ Bọ́láńlé fẹ́ sọ àìmọye ọmọ Bọ́láńlé ti sápá ti mú wọ́n ní lámbà kò lè yí ẹ ìbò ti rí ẹ káàbọ̀ ni. àlàáfíà ni báwo ni ìyá bígẹ̀ nǹkan báwọn gbolé. kí ni ìbéèrè yín. ẹ ti mute àgbọ̀ yín mọ́. ọba ẹ bó lọ nàìjíríà ṣe ń lọ ẹ bá wa bẹ lọ́wọ́ ẹ bẹ jésù ẹ bẹ àwọn òrìṣà ebi ti fẹ́ pa àwọn aráàlú pa sàpá ti gbẹ́ níbọ̀dì ńlù ìyàwó gan ò sanwó mọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ bí ni. ọba àfikà gbé mọ́tò kan ní mọ́tò yín ká lọ ta ni. ìgbà tó ti wọlé mo ti mọ̀ pé torí bá ti tóbi ọpọlọ kòròfo ló máa wà bẹ́ẹ̀ ṣèbí èmi ló kó bá èmi ló sọ pé kẹ́ lọ dìbò ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìyà never say anything ẹ rò pé eré ni snag tí ó máa ń lò yẹn eré lẹ pè é you never say anything ọdún kan láti wá o àti ìwọ ọdún kejì o àti ìwọ ọdún kẹta o àdẹ̀sí ń lọ sọ́dún sixteen sixteen years làwa sì ń lọ. sixteen years ẹ jẹ èmi ò ní èmi ò ní jẹ kò sí ètò kàn mí tèmi ni pé kí n ti bọ́ síbi kọ́lá ké ti fèmí lówó ó tán owó tó wà lákàntọ́ láké ìran mi ìran ọláké àlena tán one billion so ẹ máa jìyà yín lọ tó bá dé di twenty twenty seven máa tó dìbò again máa tó fọwọ́ tìgbọ̀n máa tó máa wò yín ẹ má lọ wá sẹ́sẹ́ o ìgbẹ́kẹ̀lé ènìyàn asán nínú asán àtìmọ́lẹ̀ mọ́fọ́ a ò jọ sí a ò jọ sí nàìjíríà tá a bá jọ wà ní nàìjíríà èèyàn jù èèyàn lọ o iná ló wà nílé mi tó ṣe yanyanyan yìí o ẹ iná ò kì í tán ní iná ò kì í kú nílé mi o mi ò mọ̀ bóyá ẹ ní nẹ́pà ní nàìjíríà bóyá ẹ ní kò kàn mí o ṣe tó kàn mí kan ẹ nẹ́pà ẹ nẹ́pà o mi ò bá nẹ́pà ṣe o yanyan ni o twenty four ten iná ò gbọ́dọ̀ ṣẹ́jú pínkín ẹ̀rí ẹ̀ráyé yín ẹ̀yin tẹ́ ń gbé banana ẹ̀yin tẹ́ ń gbé banana ẹ̀rí bí omi ṣe wá discipline mọ́lé ẹ fẹ́ kú ẹ ò tí ì rí kankan ẹ̀yin tẹ́ ń gbé ẹ̀yin tẹ́ ń gbé ilẹ̀ one billion one hundred billion inú igbó làwa ń gbé iwájú ìta iwájú ìta wa gbẹ falafolo ni wọn ò bí ẹ kókó kẹsẹ̀ síta nísìnyí olówó gan ò lè gbé mọ́tò jáde mọ́ ní banana. àwọn e, àwọn ìlú pọ̀ lóríṣiríṣi tó yẹ kẹ́ lọ develop ẹ ò develop o ẹ ń kówó wa ẹ kówó wa jọ ẹ lọ ń ra ilẹ̀ olómi ẹ lọ ń run owó síbẹ̀ owó tó ń fi fíìlì ilẹ̀ nìkan nìkan nìkan nìkan àwọn proligason àwọn ọmọ onínàkúnà ẹ ò rí lẹ ṣe wọn ṣàyìn ti Èkó ni ẹ lè lọ sílùú èmi ìkẹ lọ develop bẹ go to Ondo State go and develop there there is thousands of land there ṣebí ẹnìkan ló create èkó tó de èkó bẹ́ẹ̀ go and create another places bó mi gbé gbogbo yín lọ lẹ́kọ̀ọ́ mi ò lè ṣàánú yín láyé mi ò lè pìtì yín at all because ẹ̀yin lọ lọ bá omi we have thousands of land ní uh, uh, eh, Ìjẹ̀bú Òde expressway we have thousands of land there tẹ́sẹ̀ tẹ́lera ní one million two million three million ẹ ò lọ develop bẹ̀yẹn gbogbo yẹn wá rọ́rí jọ sí èkó ọpẹ́ kọ́mi tó gbé gbogbo yẹn lọ mọ́ra yín níṣẹ́lẹ̀ tẹ́nubọ̀dì bá tún díẹ̀ mọ̀ mi wípé ilé tí omi ti kún sílé onílé kí opó ń bọ̀ nílé màníkàrà padà àjọkọ́lé mọ́ra yín níṣẹ́lẹ̀ ṣe é rò pé kò wọ̀n mí náà kí mi gbé lẹ́kìn we have thousands of country we have thousands ọ̀nà Òṣogbo wà níbẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ state wà níbẹ̀ tẹ́lẹ̀ develop àwọn àwọn tó bá dé àwọn a sì rí àwọn ilẹ̀ kan sì tó ń tà ní five hundred thousand tó ń tà ní one fifty tó jẹ́ pé òkè ilẹ̀ gidi ẹ ò lọ síbẹ̀ kẹ́ lọ develop ẹ̀ kí nìyẹn mentality Nigeria ó bad ẹ máa láìkì wípé. Like tí gbogbo ayé bá ti fókọ̀sì ibì kan ibẹ̀ náà ni gbogbo yẹn fẹ́ fókọ̀sì ṣé ẹ ti ro ẹ ti ro Ondo state pin pé kò lè develop pé kò sì develop yẹn owó ló máa ń develop nǹkan nǹkan mẹ́ta ló máa ń develop ibì kan owó company iṣẹ́ àti iná. No? tẹ́ bá lọ dá ìlú kan sílẹ̀ lẹ́ni tí iná bá wà níbẹ̀ twenty four hours ó pẹ́ ju within two years èrò máa bobẹ̀ ẹ kàn ra lẹ́yìn ẹjọ́ ẹ kàn ra lọ ẹ rà láti ẹ rà láti Ìjẹ̀bú Òde yẹn láti kábẹ̀rẹ̀ láti Sàgámù ẹ rà láti Sàgámù kẹ́ra kanlẹ̀ sí ọ̀rẹ́ that is odidi odidi ìlú kan ni kẹ́ra láti Sàgámù kẹ́ ra kalẹ̀ sí ọ̀rẹ́ kẹ́ wá máa bíùdì àwọn ilé tẹ́ ń kọ́ sí banana estate alade kẹ́ wá máa bíùdì ẹ̀ lọ bẹ́ẹ̀ tẹ́ bá ti bíùdì ẹ̀ ẹ̀yìn faná síbẹ̀ kí iná wà níbẹ̀ twenty four ten kẹ́ fi ààyè ti company sílẹ̀ kẹ́ fi ààyè àwọn ibi tí àwọn èèyàn máa ti rí iṣẹ́ gidi sí lẹ́sẹ̀kẹsẹ̀ lè ró máa bò bẹ́ẹ̀ gbogbo yín sáfẹ́ rọ́ọ́rí jọ síbì kan tọ́lọ́ bá fẹ́ pa ayé rẹ́ èkó ló easy jù a kàn sọ wípé omi rúbọ wọn <laughs> èkó ló easy jù àti parun tọ́lọ́ bá fẹ́ pa ayé rẹ́ you waste money a lot ẹ waste owó gan ẹ ń waste owó gan seriously bóyá kẹgbà tí mi ò ti lówó ló fà á ẹnìkan sọ pé òun ralẹ̀ hundred million fifty fifty million owó eh, nígbà tó bá ralẹ̀ fifty million tó ralẹ̀ hundred million èló ló fẹ́ fi kọ́lé sí ten hundred million àbí it is a pity for this generation it is a pity very big pity ah uh, t baby t baby ti wọlé god bless you t baby t baby t baby ok yẹ ká dúpẹ́ nìkan wọlé. ọba kí lẹ fẹ́ bá wa sọ. Ah, mo ní kí n kí yín ní ọ̀rọ̀ bá ọ. ẹ fẹ́ wá kí mi. bẹ́ẹ̀. wọn kì í kí mi èèwọ̀ ni pé kéèyàn máa kí mi mi ò láì kéèyàn máa kí mi. mi láì kéèyàn máa kí mi màá láì kéèyàn wá sọ̀rọ̀ tó lè fún mi lówó àbí ọ̀rọ̀ tó lè là mí lóye àbí ọ̀rọ̀ tó lè fún mi ní inspiration mi ò láì kéèkì. hello kálẹ̀. ẹ káàbọ̀ kí ni ìbéèrè ẹ ṣe a very nice advice ẹ má dá most of them alone instead ìtàn kọ́lé síbi tó yẹ kí wọ́n tún máa ẹ jọ̀ọ́ tẹ bá ti ń bọ̀ lókè níbí ẹ má play music because a máa gbogbo nǹkan tá a bá sọ níbí a máa ń dá padà sí YouTube torí tí àwọn ọmọ wa tó wà lọ́la so tó bá tó bá ti subscribe sí YouTube mi ọba Solomon àgbáyé one ní handle ní YouTube gbogbo program mi ti bá ṣe ní TikTok tí o bá miss lọ́wọ́ gbogbo ẹ̀ ní TikTok àwọn ọ̀rọ̀ kàbìtì tí a ti sọ sẹ́yìn Hello. Hello. Yeah, what is your question, man? Ìbéèrè mi ni pé àwọn tí wọ́n ń kọ́lé sí Èkó ní Banana Island tẹ́ ń sùn yẹn. Hmm. Èmi ò lè sọ pé mo máa blame wọn, èmi ò lè sọ pé mi dẹ̀ lè blame wọn. Ó dẹ̀ ní àwọn ìdí kan. Go on. Okay, sir. Ìdí kìíní ni pé. Okay, Mi rò wí pé èèyàn kan yeah, mo àwọn tó lè dáṣe wà. Bẹ́ẹ̀ ṣe sọ pé kán sọ kán lọ ra ilẹ̀ sí àwọn ìgbèríko, kán kọ́lé sí i, kán ṣe gbogbo ẹ̀ ní pé mo wá rò pé ibi tí ò bá sí ilé-iṣẹ́ there is something they call social amenities and infrastructure. Tí ò bá sí infrastructure níbì kan, kò easy láti kéèyàn jáde wá láti Èkó bá kó sọ pé òun fẹ́ lọ máa gbé ọ̀rẹ́ lórí pé wọ́n kọ́ estate kan síbẹ̀ tí ò sí ní ibòmíì rí it's not that easy but ká wá ní pé infrastructure kan ti wà ń bì kan o ó tẹ̀ jẹ́ inú igbó kò jẹ́ inú igbó ó tẹ̀ jẹ́ kinní kan o èèyàn lè farú kan bẹ́yẹn síbẹ̀ that's more reason why tó yẹ pé àwọn gbogbo àwọn olówó ta ní pátápátá èkó yẹn náà ni gbogbo wọn rọ̀ rí mọ́ èkó yẹn náà ni gbogbo wọn rọ̀ rí mọ́ because there is no infrastructure. ẹ gbọ́ torí ó dà pé òyìnbó ti ń sọ ó dà pé ẹ̀mẹ̀ tó máa kí náà ń pè ní infrastructure for me nǹkan tó pè infrastructure ni àwọn nǹkan tó máa jẹ́ kí ìlú gbòòrò bí iṣẹ́ àwọn opportunities fún àwọn ènìyàn. ok ìgbà tí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn tí mo sọ wípé kán lọ ralẹ̀ láti Sàgámù lọ sí ọ̀rẹ́ yẹn so kí ni mo sọ pé wọ́n máa ṣe síbẹ̀. ẹ ní bá kọ́ estate pé tó bá ti kọ́ estate pé àwọn èèyàn tó bá ti kọ́ dáadáa tó ń faná sí pé àwọn èèyàn máa wá síbẹ̀ wá máa gbé bẹ̀ pé ibẹ̀ máa gbòòrò. nǹkan tẹ́ gbọ́ mọ́ nìyẹn. ẹ bẹ́ẹ̀ nǹkan tèmi gbọ́ nìyẹn. ẹ̀kọ́ tí mo ní kẹ́ máa ẹ̀kọ́ tí ẹ̀yin celebrity ẹ̀kọ́ kan lélẹ̀ irú àwọn eléyìí nísìnyí tó bá gbọ́rọ̀ mẹ́wàá wọ́n sọ di hundred àìmọye that's the reason why tẹ́ fi máa rí wípé tí o bá ṣe program wàá rí pé comment olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì nǹkan tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló gbọ́ tó comment ẹ ò lè rí ènìyàn gidi tó tètè máa máa comment tí tó bá ń gbọ́ program tí ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ lórí internet láì jẹ́ pé mo gbọ́ ìbẹ̀rẹ̀ àárín òpin ẹ̀mí ò ní sọ anything nípa okay. Before you can contribute on something, you need to hear what are they say. This is what I'm saying. Mo ní Èkó tí gbogbo wọn lọ́rùn rí mọ̀ yẹn. Mo ní ṣebí ẹnìkan ló kírètì Èkó yẹn tó di bẹ́ẹ̀ yẹn. Mo ní kó ń kó lẹ́kọ̀ọ́ kí àwọn olówó kó pera wọn jọ. Kí wọ́n lọ ra ilẹ̀ láti Ṣàgámù padà sí Ọ̀rẹ́ níbi tí òkè ilẹ̀ wà. Tí ò ní jẹ́ orí omi. Àwọn òkè ilẹ̀ pọ̀ ní Nàìjíríà tí èèyàn lè invest lé lórí so iná máa wà níbẹ̀ company máa wà níbẹ̀ ilé iṣẹ́ máa wà níbẹ̀ iṣẹ́ máa wà níbẹ̀ ilẹ̀ máa wà níbẹ̀ extra tí àwọn èèyàn lè rà mo ní within one year ẹbẹ̀ máa develop tí iná bá ti wà níbẹ̀ twenty four hours tó bá lè create yẹ instead of kẹlẹ́ wọn akọ́lé sórí omi owó tó yẹ kẹ́ fi kọ́ odidi company kan tán ẹ fi ń fìlì ilẹ̀ nìkan kò sí nǹkan tá a fẹ́ pè yín ju ọmọ onínàkúnà proligason that is what we are talking about now ilé náà lè wá kọ́ yìí nísìn tí òjò tí omi tó wá gba gbogbo ilé kan nǹkan tá à ń sọ nìyẹn so èèyàn mẹ́wàá péré ó lè ṣe nǹkan tá à ń sọ yìí bílóníà mẹ́wàá péré they can buy land láti Sagam wọ́n mọ̀ye plot ti wọ́n mọye plot tí hundred million máa rà ni plot hundred million tẹ́ fi ń ra ilẹ̀ one plot kan lẹ́kọ̀ọ́ yìí ilẹ̀ wà ní Kogi ilẹ̀ wà l'Ondo state àwọn ilẹ̀ wà káàkiri tó jẹ́ òkè ilẹ̀ gidi téèyàn lè invest kan gidi lé but instead of kẹ́ ẹ sọwọ́ pọ̀ kẹ́ ẹ lọ develop àwọn ìlú yẹn gbogbo yín pátá Èkó sá ni Èkó ni Èkó ni Èkó ni èkó ni èkó tẹ̀dẹ̀ ń wà yìí tẹ̀dẹ̀ ń rọ́rùwó sí i ẹ wo nǹkan tójú ẹ wo nǹkan tí omi máa ń fojú yín rí all the time ẹ̀yin pilonia yẹn kí ló tẹ̀ ẹ ò lè pera yín jọ kẹ́ lọ create another town tó máa dàbí èkó napoli like lagos ṣe fẹ́ gbọ́ ìgbà tí pàṣọ máa kọrin napoli tí ó dàbí èkó napoli tí ó dà napoli like lagos that is what i'm telling you here ẹ ò lè máa wà nínú omi lọ́dọọdún ẹlòmíì omi ti gbé bẹ́ẹ̀ díẹ̀ lọ ní lẹ́kì. Is that life? So that is what I'm telling you ẹ̀yin billionaire tẹ́ bá wà níbí I think about what I'm saying. àdìkan tẹ́ sọ pé wọ́n lè fún yín nílẹ̀ lọ́fẹ̀ẹ́ gan ní village àwọn ah, ilẹ̀ pọ̀ náà ẹ lọ develop àwọn ilẹ̀ míì ṣé dandan ni kẹ́ ẹ rọ́rí sí kò ní. bàbá o. ẹ káàbọ̀ kí lẹ fẹ́ bá wa sọ o. màá ní kwẹ́sàn agbára kan rẹ̀. a béèrè. ọmọ síyèsí ni mi ní sunday school yìí ó lọ yìí hmm. à ń sọ pé ká máa fún ni o ká máa bù ú lára owó ìta ní ká máa fún yàn hmm. wọ́n á fẹ́ béèrè pé ṣé gbogbo pẹ́ tí gbogbo àwọn èèyàn bìlì mi kí n ká fún wọn ní owó bí twenty people ó ra ní dm yìí ṣé kíkà ń bu owó yẹn wọn báyìí béèrè five k ten k twenty k. pásítọ̀ yóò sọ̀rọ̀ yìí ó fi bíbélì pẹ́ nídìí. à á pẹ́ àtàrà ṣe gbọ́ kò gbọ́. bí bíbélì á fi pẹ́. à á kà ní ẹ̀ dárúkọ bíbélì yẹn. kódà nǹkan tí bíbélì sọ rèé bíbélì ló máa dáhùn question yẹn bíbélì sọ wípé má sì fa ọwọ́ ire sẹ́yìn kúrò lọ́dọ̀ aládùúgbò rẹ nígbà tó bá wà ní agbára rẹ láti ṣe kò ní kó lọ sí nígbà tí kò sí agbára lọ́wọ́ ẹ̀. irúfẹ́ bíbélì yóò fọ́. irúfẹ́ mi ní síbí mo ṣe wà níbí mo sì lè eh. fún mo sì lè fún ènìyàn twenty one ní five five hundred naira. ọba o. agbára mi sì gbé yẹn ṣùgbọ́n tó bá ti dìwé pé hmm. kí n máa fún èèyàn twenty ní two two thousand ẹ̀mí mi ò gbé mi ò tí ì lówó hmm. tó lọ́dún. one five kẹ. ẹ̀mí mi ò gbé gbogbo yẹn ẹ̀mí mi gbé ẹ̀mí mi ò gbé one thousand but five hundred naira èèyàn twenty one mo sì lè fún wọn. ìkọ́ hmm. tí bíbélì sọ pé kẹ́ ok o ṣé joy dami. ẹ káàbọ̀ kí ni ìbéèrè tiyín. ọba ìbéèrè mi ó lágbára díẹ̀ ìjọ mo dẹ̀ fi orúkọ ọlọ́run bá bẹ̀ mo fẹ́ kí kẹ́ là mí lóye lórí ọ̀rọ̀ yẹn US ni mo wà ìbéèrè mi wá lọ báyìí pé kí ló máa ń dé tó jẹ́ pé àwọn ọmọ nàìjíríà tí a máa ń travel a máa ń pariwo pé akátá ò ṣe fẹ́ ní US akátá ò ṣe fẹ́ a máa wá ṣiṣẹ́ nínú òtútù a máa wá sí nàìjíríà pé ẹ jẹ́ ká fẹ́ ọmọ wa gangan so ìgbà tá a bá fẹ́ wọn tán wàhálà máa dé ìṣẹ́dá kí ká mú wọn dé US tán wọ́n máa gbé ìwà kátàwọ̀ so wọ́n máa kọ̀yìn sẹ́ni tó mú wọn wá láti nàìjíríà tí ìmí inú wọn tí ò bá ti ràn yàn lẹ́wọ̀n tán díẹ̀ ló máa kó so Eh, because kí ni ìtì ó ti ṣẹlẹ̀ sí mi tó yẹ pé gbogbo nǹkan tí mò ń filé ayé mi ṣe ni mo fi ń tọ́jú obìnrin yẹn ní nàìjíríà ṣùgbọ́n eh, relationship yẹn ó padà ó padà fọ́ náà ni tó kí ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé nísìn báyìí téèyàn bá dé nàìjíríà ń sìn báyìí aṣẹ́wó ló pọ̀ jù náà àwọn ọmọ nàìjíríà kò sí ọmọ tó serious mọ́ kí ló dé gan kí ló fà á ṣé kí èèyàn kúkú àwa tá a máa ń travel ṣé ká kúkú dúró síbí ká kúkú fi àwọn òyìnbó yẹn ṣẹ́mu èèyàn ò ní fi gbogbo ìyà téèyàn ti jẹ kó tó gbàwé yẹn kó tó gba kó tó gba citizen kó tó gba anything àwọn tó ń gba green card so èèyàn ní máa fìyà yẹn kò ní tún máa sọ pé òun fẹ́ lọ́ọ́ fi mú ẹnìkan wá ní ní láti nàìjà kó wá débi tán kó kọ̀yìn sí hàn téèyàn bá kún fẹ́ àwọn tó jẹ́ òyìnbó yẹn àbí tó jẹ́ dúdú ní bíbá yìí tó bá kú fẹ́ dàrú òun kálukú máa máa bá titi ẹ̀ lọ ni kí ni ẹ̀yin tí ń pé ó jẹ́ the best fún àwa tẹ́ pé à ń try àwọn ọkùnrin tá à ń struggle tá a dẹ̀ ń try láti take àwọn obìnrin tá a fẹ́ fẹ́ yẹn bọ̀ tán rẹ̀ padà ń disappoint wa kí ni nǹkan tẹ́ ò pa lè ṣe. ṣé ẹ bìlíìfù lórí nǹkan tí àwọn àgbà máa ń sọ wípé àṣeélẹ̀ làbọ̀ wá bá. Hmm, ẹ gbàgbọ́ lé ọ̀rọ̀ yẹn ẹ dé gbàgbọ́ wọlé pé ìyẹn ogún ọdún ó máa ń jó èèyàn lọ́wọ́. Hmm, fẹ́lifẹ́li bẹ́ẹ̀ ni. tẹ bá ti gbàgbọ́ lé kan méjì yìí ẹ̀yin ọkùnrin ẹ̀ lè bọ́ ń bẹ̀ hmm. torí ìdí ni wípé ìlú òyìnbó jẹ́ ìlú ẹ̀san fún àwọn obìnrin hmm. gbogbo rádaràda tẹ́ ń fojú wọn rí ní nàìjíríà tẹ́ ń pè ní kọ́ṣọ́ Hmm. ìjọ tí ọlọ́run bá ti mú yín tẹ́ bá ti mú wọn dé ọ̀hún wọn máa gbẹ̀san lára yín olúwa ìdìdì tó wà níbẹ̀ nìyẹn so tó bá ti mú obìnrin lọ sọ́hùn yẹn ó bi dandan kó fi mú yín dán irin because ẹ fi mú wọn dánrin ní nàìjíríà so ọkùnrin kan tó máa bọ́ nínú ìdìdì yẹn ni wípé o ò gbọdọ̀ dóbo o ò gbọdọ̀ márì hmm. so tó bá sá wá sí nàìjíríà tó bá wá márì lọ sọ́hùn ó máa rán ẹ lẹ́wọ̀n tí o bá fi ilẹ̀ sí nàìjíríà wà á máa ṣàṣe dànù wà á máa sìn lówó wọn máa bá ẹ máa do níbí tó dẹ̀ dúró sọ̀rọ̀ wà á lọ fẹ́ akátá akátá yẹn gangan ló máa wá lọ́ọ̀rùn ẹ̀ sódì tí o kò síbi tẹ́ fẹ́ sá ẹlẹ́sẹ̀ ẹ máa máa bá yìí nìyí. because èmi báyìí mo mo mo tiẹ̀ mo ṣe àṣìṣe yẹn ṣé mo mo ní akátá ń bí báyìí tó bímọ fún mi tó yẹ pé kò sí nǹkan tí ò kì í ṣe fún mi so mo tún wá wo pé kì í ṣe ẹni tí mo ní ìdí gàgà lélẹ̀ mo wá lọ mo tún wá lọ sí nàìjíríà yẹn mo kọ́lé fọ́ọ̀mọ̀ yìí kò sí nǹkan tí mi ṣe fún tán ọ̀ fuck me up so kò síbòmí náà tí mo padà dé sí náà tí mo padà sí ọ̀dọ̀ akátá yìí náà mo tún wá padà òun náà ni mo wá padà tún wá òpè ọmọ nǹkan tí mò ń wá gan-an mo fi sẹ́gbẹ̀ẹ́ mo wá padà lọ ṣe àyọjúràn ní nàìjíríà yẹn so mo mo gba ọ̀rọ̀ tẹ́ sọ gan ọba in fact òótọ́ ni because wọ́n ma mo ti ráwọn most of àwọn ọ̀rẹ́ mi báyìí mi bá tẹ́ pé ìmí inú wọn báyìí ó tiẹ̀ ó tiẹ̀ ti ó ti ó ń wọ ó wọ wàhálà straight ni àwọn ọmọ yẹn tó bá ti dé àwọn ọmọ nàìjíríà tó bá ti dé bíbá wọn tàn báàkì wọn sí ìrìn straight ìmí tí ò bá rán yẹn lẹ̀ wọ́n díẹ̀ ló kù báyìí. Ah. kò lọ sí nǹkan tẹ́ lè ṣe fún àṣegbé náà wọ́n máa ṣe torí ẹ̀ ti fìyà jẹ wọ́n gan ní nàìjíríà ẹ bọ̀ kí wá ṣe gbogbo ọkùnrin ọba kì í ṣe gbogbo ọkùnrin ló ń fìyà jẹ obìnrin. gbogbo ọkùnrin ló ń fìyà jẹ obìnrin. ọmọ ah. máa béèrè pé lọ́nà wo. lọ́nà wo. God bless you. ìdí ni wípé gbogbo ẹ̀yin ọkùnrin ní Nàìjíríà tẹ́ ẹ bá lọ yàn lè ẹbí lè fẹ́ tọ́ yín ni. Hmm. bí òbò obìnrin bá ń rí tó bá lọ yàn lè ní Nàìjíríà ẹ máa máa pariwo lé lórí ṣé kìí ṣe ìyànjẹ nìyẹn. ìyànjẹ ni bẹ́ẹ̀ ni. ṣé kìí ṣe boko ọkùnrin ṣe rí bẹ́ẹ̀ náà lòbò obìnrin ṣe rí. ẹ ṣùgbọ́n ọba ọ̀rọ̀ tèmi wá ni pé bí ọlọ́run ṣe dá ọkùnrin nìyẹn tí ọkùnrin bá ní agbára láti fẹ́. ẹ ló sà ọlọ́run kọ́ ló dákùnrin bẹ́ẹ̀ òkú ọkùnrin máa ń rí òbò ọkùnrin máa ìrẹ́jẹ ni kọ́ṣọ̀ bọ̀bọ́ tó ń pè ní kọ́ṣọ̀ yẹn mo ní káwọn obìnrin lọ pàṣẹ sẹ́rí bọ̀bọ́ tó ń pè ní kọ́ṣọ̀ tẹ́ ń ṣe ní áfíríkà yẹn hmm. ẹ fi ẹ fi rá èdè àwọn obìnrin níṣẹ́ ọlọ́run kọ́ ló dá yín bẹ́ẹ̀ ẹ wo àwọn ẹran ẹran ò náà máa lè kò lọ́ máa kọ wọ́n tẹ̀ ń fi fine tó bá yẹ pé ẹ̀yin èèyàn tẹ̀ ń pa ẹran anyhow a máa rí ẹran ẹran máa fi fine but bọ̀bọ̀ tẹ̀ ń pè ní culture tó gbé culture lé yín lọ́wọ́ nǹkan báyìí làwọn obìnrin lè ṣe nǹkan báyìí làwọn obìnrin ò lè ṣe obìnrin ò lè yàn lè ọkùnrin lè máa yàn lè obìnrin ò lè fẹ́ ọkọ méjì ọkùnrin lè fẹ́ ọkọ ìyàwó mẹ́wàá that is a stupidity ìsìn òkè ṣe culture ọlọ́mọ náà create kínní yẹn wípé ẹ ti dá ṣe ètò tí ah. ó máa wá lọ bá ìlú tí ẹ máa ti máa bá àwọn obìnrin tó máa ti máa fi mọ́ yín dání tó máa ti máa gbẹ̀san lára yín so bó ṣe rí nìyẹn tẹ bá mọ̀ wípé ẹ fẹ́ bọ́ níbẹ̀ àti tẹ bá sanwó tá a bá fún yín ní kọ́kọ́rọ́ obìnrin. Hmm. èló ni èló ni ẹ fi ń san ọba ọkùnrin kan tó lè bọ́ ńbẹ̀ nìyẹn tí a bá fún ní kí obìnrin tí a bá ti fún ẹ ní kí yẹn ó ti parí kò síbi tó bá wà tó ní gbádùn obìnrin. because ẹni bí mo tiẹ̀ ṣe wà yìí mi ò lè mi tiẹ̀ mi tiẹ̀ rò mo tiẹ̀ mọ̀ mo ṣe lè nífẹ̀ẹ́ yẹn mọ́ bí mo ṣe dúró ẹ̀. ẹ ò ní ìdájí kò sí nǹkan tó jẹ́ ìfẹ́ ìfẹ́ láìkì ló wà kò sí nǹkan tó jẹ́ ìfẹ́ because the word ìfẹ́ is dead. kò sórúkọ méjì tí ìfẹ́ jẹ́ ju ikú lọ so tẹ bá mọ̀ pé nídìí obìnrin a máa fún yín ní kọ́kọ́rọ́ so kọ́kọ́rọ́ yẹn máa ná yín one point five ó ti parí. <laughs> ọba kiri irú kọ́kọ́rọ́ wo nìyẹn náà. ẹ má wọrí ẹ bá ti rẹ́dì. so àwa ò kàn ń parọ́ reality làwa máa ń sọ gbogbo kọ́ṣọ̀ tẹ́ ṣe ní áfíríkà ẹ fi à ń jẹ àwọn obìnrin ni ẹ̀yin ọkùnrin ẹ lè rọrùn wọ̀ ẹ má fi parọ́ tàn yín tí bá wá tí bá jáde lọ tí bá fẹ́ lọ yàn lè tí bá fi ìyàwó mi sílẹ̀ sílé holy center máa ń tọ̀ mí wá wípé ṣé ìyàwó ẹ lè ṣe nǹkan tó fẹ́ lọ ṣe ìbá màá ní rárá màá ní kì í ṣẹjọ́ mi kọ́ṣọ̀ ni tọ́lọ́n bá lè fún mi láyè pé kí tún ayé tò kò ní kò máa kánṣu nǹkan tó ń jẹ́ marriage kò ní sí ìka tó ń pè ní marriage anybody lọ do anybody tó bá wọn ọkùnrin lè do anybody tó bá wọn obìnrin lè do anybody tó bá wọn bí máa ti tó ayé nìyẹn kàbíkẹ̀ tí ọkùnrin bá ti lè yàn àlè tí obìnrin bá ti lè rí ọkọ ẹ̀ tó yàn àlè kóbìnrin náà lọ yàn àlè rightness burúkú ni bókó ẹ ṣe ń rí bẹ́ẹ̀ lòbò ẹ bí bí okó ẹ ṣe ń rí bẹ́ẹ̀ lòbò ṣe ń rí tí ẹ bá tí ì mọ̀ kẹ́ lọ mọ̀ obìnrin míì wà kọ̀ọ̀kan lè sọ síta ni obìnrin mi believe pé tóun bá sọ ọkùnrin ọkùnrin máa pè ní onínàbí bí okó ẹ ṣe ń rí tàǹtàn sí obìnrin mi bẹ́ẹ̀ náà ni okó òbòyàwó ẹ rí sọkùnrin mi but kọ́ṣọ̀ ó ti ká wọn lọ́wọ́ kò ìwọ tí ọlọ́ọ̀bá wa mú ọ̀rọ̀ obìnrin dàbí ọmọ kìnìún tó mú wá sílé ni tó wàá bẹ̀rẹ̀ sí ń bọ́ láti kékeré òun ló máa pa ẹ̀jẹ̀ gbẹ̀yìn ọlọ́run wá kẹ́ ẹ wá lọ sílùú òyìnbó a máa máa rè é mọ́ra a fi lọ́ọ̀fù pa ẹ́ dànù ìjọ tó bá mú dé lóyìnbó ọjọ́ ẹ̀san dé bá ẹ nìyẹn gbogbo òsì tó ń ṣe ní nàìjíríà ọjọ́ ẹ̀san dé ìwọ tó bá ní kí nìkan ló bọ́ lọ́wọ́ obìnrin ẹ̀yin mélòó lẹ wà láyé nírú àwọn kéèyàn lọ́wọ́ níbo lẹ ti fẹ́ rí níbo ló ti rìn dé nínú ayé wọ́n mọ nǹkan tí ó máa sọ fún obìnrin tó jẹ́ wípé tí obìnrin yẹn tó bá rí ẹni ọkùnrin gbogbo ọkùnrin máa máa rùn sí òní lọ́wọ́ òní kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ ṣé wọ́n ní kọ́kọ́rọ́ yẹn ṣé wọ́n ní kọ́kọ́rọ́ tó jẹ́ pé wàá sọ fún ìyàwó ẹ pé ò dẹ̀ jáde kó lọ bá àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣeré tó wọ́n máa sọ fún ẹ wípé no wọ́n nìkan lòún fẹ́ rí I don't want to see anybody onírú <laughs> àwọn kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ so onírú àwọn kọ́kọ́rọ́ débi wípé tó jẹ́ wípé bí ìyàwó ẹ àti bàbá àti ìyá àdó bá ṣe mọ̀lẹ̀ tán bá dijọ́ sọ̀rọ̀ ẹlẹ́yìn kó tún gbẹnu lé ọ̀nà ọ̀nà tó wá sọ fún ẹ pé báyìí ni dáàdì mi sọ báyìí ni mọ́ọ̀ mi sọ báyìí lẹ̀gbọ́n mi sọ báyìí làbúrò mi sọ nípa wo ní àwọn kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ wo dẹ̀ fẹ́ sọkọ obìnrin wo fẹ́ mú ọmọbìnrin lọ sílùú <laughs> ọkùnrin tó bá fẹ́ gba kọ́kọ́rọ́ yẹn is one point five million máa fún ẹ tó bá ti ní kọ́kọ́rọ́ yẹn àá ọlọ́run tó wá lọ kẹ́wọ́ tó wá lọ ní ṣẹ́ǹjì lọ́wọ́ wà á gbádùn márèjì ẹ̀ gan ọkùnrin tó bá ti ní kọ́kọ́rọ́ kò lè gbádùn obìnrin á dá obìnrin kó máa gbéraga ni kọ́kọ́rọ́ nìkan ló máa fi kí òun ló máa fi rọ̀ wọ́n ibi tí gbéraga ẹ gbọ́dọ̀ dé rèé nǹkan tí bá ti bá ẹ sọ ni kó máa gbọ́ ọ̀rọ̀ ẹnìkan ló fẹ́ wọlé tí ọ̀rọ̀ anybody ò ní wọlé tí mọ́ bẹ́ẹ̀ ni a máa ń lò fóbìnrin a máa ń lò fún nǹkan míì bọ́tà àníṣọ nǹkan míì tá ń lò fún so that is the key so now um ìwọ tó bá mọ̀ ẹ́ pé o wà níbi tó tún ní question gidi tó lè sí àwọn èèyàn níyì ṣé ìwọ ọkùnrin tó bá mọ̀ pé ó fẹ́ ṣoríire láyé tó bá ti lọ ṣiṣẹ́ nílùú òyìnbó ẹ̀ lọ máa ṣe ṣopí nílùú òyìnbó tó bá ti ṣetán láti padà wá sí nàìjíríà ni kó tó plan wípé o fẹ́ má rí o fẹ́ yàwó sí bí o lọ sílùú òyìnbó o ṣe àṣedànù ìyàwó ẹ̀ ìyàwó ìyà ìyàwó gate man, ó di ìyàwó àdúgbò. Tó bá ti lọ ṣiṣẹ́, o gbọ́dọ̀ ní plan fún ìgbésí ayé ẹ wípé báyìí time báyìí mo fẹ́ ṣiṣẹ́ dé. Then come back home, come and settle down with your wife. O lè lọ lẹ́ẹ̀kan within one month kó tó padà, ìyẹn ò tí ì pẹ́ jù ṣùgbọ́n ọlọ́lọ́dún kan <laughs> àwọn dìdìrín kan ah, ó máa ṣe o àwọn dìdìrín kan tó bá ti wà nílùú òyìnbó wọ́n bá máa ṣe fídíò kọ̀ pẹ̀lú ìyàwó wọn twenty four hours ìyàwó ẹ máa jókòó sórí oko wa máa ṣe fídíò kọ̀ pẹ̀lú obìnrin la pè obìnrin ya kírímìnà gan kí ló ń ṣàwọn eléyìí ìyàwó ẹ máa jókòó sórí oko báyìí wọ́n dẹ̀ wọ́n máa gba ní á dẹ̀ máa gbé fídíò á dẹ̀ máa gbé hàn lé báyìí pé máa wo èmi nìkan ló wà ń lè àdà máa ṣe báyìí àdà máa ṣe báyìí ẹ <laughs> ló kí ló tó fi ń rìn ojú ẹ ni ojú ẹ ojú ẹ tó fresh yàtọ̀ wọ́n ń tọ́jú ẹ̀gbọ́n nílò òyìnbó yẹn o <laughs> ah, ìwọ ìwọ ń ṣe fídíò kọ pẹ̀lú obìnrin a máa dóko lọ́wọ́ àwọn báyìí máa ṣe fídíò kọ kí ló ń ṣàwọn eléyìí rẹ̀. kí ló ń ṣe yín dìdìrín pọ̀ nínú èèyàn ọkùnrin. I, I don't call my wife when I travel. You cannot monitor woman. Obìnrin máa gbé ọkùnrin sẹ́gbẹ̀ẹ́, o ò ní rí. A dẹ̀ máa ma gbé fídíò káàkiri gbogbo ilé. A dẹ̀ sojú mẹ́rin. Obìnrin là ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà. What are we talking about? I trust my wife. I trust her. Kò lè ṣe anything. Kò sí obìnrin náà láyé tí ò ní, tí ò ní nọ̀bì sójú. Tó bá fún láyè ẹ̀, táyè bá gbà láti ṣe, kò sí ẹyọ kan. Bẹ́ẹ̀ náà ni kò sí ọkùnrin kan tí ò ní nọ̀bì sójú tí ààyè bá gbà láti ṣe. Ààyè ìdí nìyẹn Bíbélì sọ wípé ọkọ àti ìyàwó wọn gbọdọ̀ ya ara wọn láì jẹ́ wípé láì jẹ́ wípé èdìdì tó wà láàárín yẹn pọ̀ láì láì fìmọ̀ ṣọ̀kan kì í ṣe nǹkan tó dáa kí ọkọ àtìyàwó kan jọ wà lọ́tọ̀ọ̀tọ̀ bí oṣù mẹ́ta oṣù mẹ́fà o ti o ti o ti fẹ́ yàwó àdúgbò tó bá tó wá jẹ́ pé obìnrin tó tó mọ ẹjọ́ òfò èrò àwọn ọkùnrin àwọn olóburúkú bọ́ọ̀sì kankan wà ládùúgbò ẹ̀lú ìyá alágbájá ẹ máa ń fresh kẹ̀ ládùúgbò àtọkọ yín ti travel. <laughs> bọ̀dá alágbájá fi mí lè jẹ́ olóburúkú obìnrin ó fẹ́ dóko òbò wèrè díré asínwín ìyàwó ilé tó ń bá bọ́ọ̀sì rẹ́rìn-ín òfò ládùúgbò. <laughs> láti róbìnrin tó ti ń rẹ́rìn orí burúkú léwèrè dànù kó máa lọ rẹ́rìn òsínwó ẹ̀ nílé bàbá ńlá kú bàbá ẹ̀ ìyàwó ilé máa ń rẹ́rìn hẹ̀hẹ̀hẹ̀ kiri ìyá alágbájá ọjọ́ ẹ̀ mà tó fresh lọ <laughs> ẹ̀dá ẹ̀ fi mí lẹ̀ tó bá máa di next time á wá sí ṣọ́ọ̀bù ẹ̀ mo kàn ní kí wá kéyìn ní sí ẹ̀sọ́ oúnjẹ sílé kò sóúnjẹ ò bọ̀ tíráìsì kankan síbẹ̀ yẹn tó bá pẹ́ bọ̀dá máa wọ ṣọ́ọ̀bù àwọn máa gbádìí ìyàwó torí ojú ẹ̀ rọ̀ àwọn ìyàwó ẹni wọ́n fẹ́ sí nàìjíríà tí wọ́n gbọ̀ náà lóyìnbó lọ ìdókòdó náà máa fi dókòdó dé bó bá bímọ mẹ́wàá tẹ́yọ̀ kan bá jẹ́ tiẹ̀ níbẹ̀ kò ṣe aleluya. mo ń sọ sẹ́ẹ̀ kì í ṣe ti pé mo fi fọ́ọ̀bù tó bá ń pè mí tí married sí ni kò sí kò tí fẹ́ fi ìyàwó ṣiṣẹ́ i don't need woman mo máa ṣe sopi tí bá wá ní ìdí obìnrin màá gbé hookup lady tàbá ti dóra tán ká má pàdé mọ́. tèbí tí wàá tẹ̀sí da a ò stress ara wa púpọ̀ náà tèbí mo náà ọmọ tó fún mi lówó ìwọ tó wà nínú yìnyín for more than seven years o kó ọ̀rọ̀ jọ o kó ọlá jọ o wá fẹ́yàwó sí nàìjíríà hello owó ilé títán hello kò sówó omi hello kò sówó iná kò tọ́jú ẹ̀ níbi táwọn obìnrin yẹn tó ya olórí burúkú dé wọ́n tún gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n tún lọ fún àwọn boyfriend wọ́n tún lọ ma boyfriend boyfriend tó ń do yẹn a tún gba owó lọ́wọ́ ọkọ ẹ̀ tó wà nílò òyìnbó a lọ fún àwọn boyfriend ìyẹn ni wọ́n believe pé ó ti níyàwó ìyàwó àdúgbò ló fẹ́ ọba àgbáyé ló ń bá yín sọ̀rọ̀ I speaking reality I speaking experience I speaking from experience ẹ mọ iye kan tójú mi ti rí nínú ayé ẹ mọ iye kan tí mo ti pass through tí mo ti là kọjá. do you understand tó bá mọ̀ pé o sì wà nílùú òyìnbó fi obìnrin sílẹ̀ má tà sóbìnrin tó bá dẹ̀ ti wà ní nàìjíríà tó bá fẹ́ wá travel tí ìwà àtìyàwó ọba ti lè lọ ẹ gbọ́dọ̀ depart kó tó ti pẹ́ máa lọ kàbí kó gbà pé ìyàwó àdúgbò ló fẹ́ kó sáà máa bá ẹ tọ́mọ kó ti di house girl yẹn because obìnrin yẹn tó bá ti lọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ó máa dóko torí inú máa máa lọ ó nídìí okó ìjọ tí àwọn mi bá pè mí pé òun fẹ́ travel out ọjọ́ yẹn la máa lọ ta máa lọ sí court ta máa lọ yàwé fúnra wa mi ò mi ò sẹ̀ mi ò mi ò dẹ̀ kọ́ ẹ o free láti lọ máa ṣiṣẹ́ olóṣù ẹ èmi náà free láti máa ṣe olóṣù mi ìgbàkigbà tó bá ti padà wá tọ́lọ́run bá ní ká tó padà pàdé a lè wá padà fẹ́ra màá tó àrè ní òbò ẹ̀yìn again màá dá ẹ padà sí eleven tó jẹ́ pé mo ẹ̀sẹ̀ ti pàdé ẹ torí kìí ṣe mi lọ́kọ́ dìbò fẹ́ jẹ́ tẹ́lẹ̀ ẹ̀rí àwọn arìndìn <laughs> not every woman <laughs> àrí woman tí ó bu ọkàn rí láyé dìdìrìn yẹlẹ you yourself you yourself wọ́n tó sọ pé not every woman do you can you trust yourself do you trust it tó bá rògbò onídó i don't understand you people where we are talking about Obuatoko, it's not a something physical, it's a something spiritual. Oko ò tí ì rírí kó fẹ́ kó fẹ́ jáde lẹ́nu ọ̀nà kó larí mọ́ ògiri kó má mọjú ọ̀nà kò tí ì ṣẹlẹ̀ sí ẹ oko ẹ bá rí àwọn ẹ̀dá kan wà nínú ayé they don't have self-control. tí okó ẹ bá rí okó ò mọ anybody o àwọn tó ní self control kò sẹ́ni tó hàn lè do wọ́n lè do ìyá wọn tó kó wọn bá rí o wọ́n lè do ọmọ wọn wọ́n lè do àbúrò wọ́n lè do ẹ̀gbọ́n wọn tó kó wọn bá rí àwọn tó ní self control àwọn tó ní self control wọ́pọ̀ tó lè control ara wọn that is the reason why nǹkan tí mi ò ní jẹ mi ò ní gbèrú mú láyé. ọmọ tó ti nídìí tó ti lẹ́yàn lóun àbúrò mi fájókòó lé ẹsẹ̀ mi àbàrà tí bá máa ya wèrè káìra pa ẹ́ dànù so èmi jólóbó ìdí máa tutù mọ́ mi lóko okó yàn nírè ìdí yàtọ̀ sí ìdí ìdí ẹ ní ìdí ẹ ìdí ẹ gba stika débi wípé ó máa fi mọ̀ pé eléyìí ìdí àbúrò ẹni okó ọ̀gbọ́dọ̀ rí o àwọn olóṣì bùrọ̀dá àwọn náà kọ́ àbúrò ọmọ ra wọn a máa fẹ́ yànrá láyà wọn náà hàgì àbúrò wọn àwọn asínwín wọn ń dóra wọn ẹ má dá wọn lóhùn ẹ̀gbọ́n dó àbúrò àbúrò dẹ́gbọ́n ọmọ dó bàbá bàbá dọ́mọ. tí àbúrò ẹ bá ti gún ẹyàn tó ti nídìí tó bá fẹ́ kí ẹ kó kúnlẹ̀ kó kí ẹ háwàyè kó máa lọ ó wà nínú bíbélì ẹ̀gbọ́n tó dọ́ àbúrò wà ní bíbélì nígbà bíbẹ aláùdà bíbélì sọ wípé nígbà tí simeoni ṣé simeoni ni àbí amọ́ni nígbà tó rí àbúrò ẹ̀ tamari bíbélì sọ wípé àìsàn bẹ̀rẹ̀ sí ń ṣe ó bẹ̀rẹ̀ sí ń rù ó bẹ̀rẹ̀ sí ń gbẹ nígbà tó rí i pé yé ìdí àbúrò mi rè ẹ̀yìn àbúrò mi rè òun ni àwọn dìdìrìn bàbá àtìyá kan tó máa ní kí àbúrò tó ti gún ẹ̀yàn kó lọ máa gbé lọ́dọ̀ bọ̀dá ẹ̀ bọ̀dá tó ti níyàwó sílé àdópa ni ìṣe ló máa sọ fún àbúrò ẹ̀ wípé má wọ́ọ̀rì máa lo kọ́ńdọ̀mù kò ní doyún. don't risk what you not supposed to risk kò sí ìbáyẹ̀jẹ́ ìdí ìyá ẹ̀ ìbáyẹ̀jẹ́ ti bàbá ẹ̀ ìbáyẹ̀jẹ́ ti anybody tí ìdí bá tóbi tó bá kan oko oko máa vibrate kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀gbọ́n kò sí nǹkan tó ń jẹ́ àbúrò tó bá ti mọ̀ pé ẹni yìí ti ní èèyàn ó ti ní nǹkan tí oko máa ń rí tó máa attract èèyàn don't gap yourself. gap yourself for that àbúrò mi ni ẹ̀gbọ́n mi ni bọ̀dá mi ni bọ̀dá mi ni bọ̀dá sí dán. think before you do don't do before you think okay kò sí oko tó fẹ́ rí òbò ìbá ẹni òbò mo pè aré kò dá okó ò dá òbò ẹ̀gbọ́n mọ̀ kò dá bàbúrò mọ̀. control yourself má họgà àbúrò ẹ mọ́ má gba má sọ pé káàbúrò ẹ wá jókòó lé ẹlẹ́sẹ̀ mọ́ it is stupidity. We are going for next question. Hello. hello ẹ kálẹ́ wa. báàbọ̀ kí ni ìbéèrè yín. yà á mo ní ìbéèrè mẹ́ta sẹ́ẹ̀ni Go bínú. Hmm. ẹ béèrè. àwọn last time tí mo wá à ń sọ̀rọ̀ nípa bóyá afọ́jú máa ríran tó bá ń lálàá bọ̀ níjọ́ kejì tẹ́ upload fídíò yẹn sí YouTube kò sí páàtì bí afọ́jú yẹn bẹ́ẹ̀ Màá fẹ́ bèèrè pé ṣe mistake ni àbí ẹ record bẹ́ẹ̀ yẹn? Tí a bá fẹ́ post nǹkan, a máa post ibi tó ní point. Tàbí kò yé yín? A ò kí ń ṣà, a kì post gbogbo fídíò because life tí ó máa ń ṣe ìgbà mí máa ń wọ five hours. Ó dẹ̀ ní oye limit tí YouTube lè gbà. So a máa kí, a máa lọ wá àwọn ibi tí kí wà tí point wà ibi tá a ti ń fa ọ̀rọ̀ afọ́jú yẹn máa ń fa ọ̀rọ̀ afọ́jú yẹn ẹ rí i pé ibẹ̀ yẹn rough ah. so that is the reason why. okay ẹ ń sọ̀rọ̀ nípa kí àwọn olówó kí wọ́n ralẹ̀ sí àwọn olùbí kankan bọ̀bí irú àwa tó yẹ pé àjẹ́ bíi bílíọ̀nù tó yẹ pé bọ̀ a ní change kéékèèké kan lọ kí nìkan tẹ̀lé advice pé irú business buy la lè ṣe sí irú àwọn new new Ẹ̀ẹ̀tàn eh, báyìí. Kò sí bí, kò sí nǹkan tí ẹ lè ṣe sí o Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti ju ọ̀rọ̀ àwọn ọ̀tọ̀kùlú lọ, ọ̀rọ̀ àwọn billionaire là ń sọ yìí because bí irú wa bá kàn lọ sí ìlú kan, ta lọ ra lẹ̀ síbẹ̀ tàbí ta lọ ra kiní, tó bá pọ̀ máa padà sú wa, máa padà padà sí ìgboro náà ni. From example, ẹ jẹ́ kí n fi tèmi ṣàpẹẹrẹ. Irelé, mo lọ síbẹ̀, mo lọ kọ́ ìjọmọlúwàbí síbẹ̀, mo dẹ̀ kọ́ ilé síbẹ̀ ilé yẹn nísìnyí ká ní pé ó jẹ́ Èkó ni wọ́n yẹn wọ́n yẹn wọ́n yẹn àyẹ̀mọ́ ara ẹni tó máa gba ilé yẹn ní four two million per year ṣùgbọ́n ilé yẹn wà báyìí nísìnyí ó wà jobless síbẹ̀ so now ẹni tó bá fẹ́ ṣerú kan bẹ́ẹ̀ yẹn ó gbọ́dọ̀ ní owó tó máa fi create iṣẹ́ fún àwọn ènìyàn ó gbọ́dọ̀ ní owó tó máa fi create iná so tí àwọn yẹn bá wá gbá front iṣẹ́ tí ẹ̀ka wa yìí ni wípé ká lọ síbẹ̀ ká lọ ra ilé síbẹ̀ ká lọ síbẹ̀ ká lọ ra ilẹ̀ síbẹ̀ ká lọ síbẹ̀ káwa náà lọ create job sílùú yẹn ní ìwọ̀nba tí agbára wa gbé ṣùgbọ́n tá a bá gbá front a máa padà sá lọ gbẹ̀yìn so that is it. bí wọn bá fẹ́ business onídàá ti ṣe ọ̀nà náà. kí lẹ wí. téèyàn bá fẹ́ business nírú àwọn ibìbẹ̀yìn ó láti ṣe ọ̀nà náà ó ti pọ̀ láìsí ìgbà tẹ́ ẹ bá sí ọ̀nà níbo lè fẹ́ gbà débẹ̀ wọ́n gbọ́dọ̀ sọ̀nà àtọ̀nà àtọ̀ àti iná. sẹ́mu ìjọba ló ń fún yàn ní iná ṣé èèyàn lè dá faná lọ́wọ́ rẹ̀ tí ó máa dúró yìí. ṣéjọba ló fún estate nínú ni ṣéjọba ló fún àwọn estate yẹn nínú emir estate ṣéjọba ló fún wọn nínú àwọn estate tó ń lọ bẹ́ẹ̀ ṣéjọba ló fún wọn nínú we can create our life by ourselves if you tí a máa ra transformer síbẹ̀ ni tí a bá dẹ̀ tíjọba bá gbégi dínà yẹn is a pain téèyàn lè lọ ṣe solar twenty four hours solar síbẹ̀. last question mi ni. okay go on. last question mi nínú bible ni nípa ikú jésù. okay. so nígbà tí nígbà táwọn akéré ta a fi ń dàgbà wọn máa ń sọ wípé jésù lo ọjọ́ mẹ́ta àtòru mẹ́ta nínú bòjì kó tó jíǹde. Then tá a bá ń ka Bíbélì náà bá ṣe máa ń sọ nìyẹn. But ní ìgbà tí wọ́n ṣe Easter, eh, last year, mo try àti calculate ẹ̀. Wọ́n sọ pé ìrọ̀lẹ́ Friday ni wọ́n pa Jésù. Ó dẹ̀ jí ní ìdajì Sunday. But tá a bá ka láti Friday di Sunday, ọjọ́ mẹ́ta kọ́ nìyẹn. Téèyàn bá lọ book hotel gan ní Friday pé èèyàn sanwó ọjọ́ mẹ́ta ní hotel pé màá kúrò lọ ọjọ́ kẹta o. Kò sí Sunday lèèyàn máa kúrò ń bẹ̀. Báwo nìyẹn ṣe wọ́n á pè yẹn ní ọjọ́ mẹ́ta àti òru mẹ́ta. àwọn tó kọ script yẹn ló gbàgbé. kò sí mò ń wò bóyá explanation kan wà tẹ́mi ò. kò sí explanation kan tó wà lórí ẹ̀ kò complete. àṣìbà kí ló ń ṣe ń ṣé o ní ọ̀rọ̀ gidi kan tó tẹ́lẹ̀. ọ̀rọ̀ àmúná ọ̀rọ̀ gidi sà. ragon. mo rẹ́ kò sà. ẹ̀wọ̀n ẹ̀kọ́. ẹ̀wọ̀n ẹ̀kọ́. ok ẹni sáà kọ́ nẹ́ẹ̀sì ẹ̀pọ̀ mi. how about. olórí how are you. i'm fine sir. i love everything about you. i love you too. and i love your money. you love my what. i love your money. my money. yes i love you and i love your money. ah ah. owó abánimọ̀ ń ná o <laughs> ẹ̀yin èèyàn má yẹ kí ọba tàn yín o <laughs> thank you for sending me money and love achiba bá mi dúpẹ́ lọ́wọ́ ọba o ọba sẹ́ndì mi lówó bá mi dúpẹ́ lọ́wọ́ ọba. ọba sẹ́ndì mi lówó. yes now. kí ìgbà tó wà lánàá kọ́ no ẹ má ẹ má ẹ rọdẹsẹ ẹ má bínú wa ẹ bá mi tún ọ̀rọ̀ yẹn sọ wọn. ọba send mi lówó mo gba ọba send mi ní náírà mo gba pounds. wow um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò jọ mí lójú náà. dúpẹ́ lọ́wọ́ ọba má rojọ́. no ẹ má bínú ẹ why mo yẹ béèrè ni pé àwọn èèyàn máa ń rò ọba máa ń ṣeré kò jọ mí lójú o bí ọba ṣe wà mm. ìgbà míì ọba máa ń tẹ̀sìn ọba ti tẹ̀sìn ògìdàn yìí lẹ́gbẹ́ ọkọ̀ ìgbìnní kan bí ọba ara nǹkan lọ́wọ́ ògìdàn ni á dún ọ́ lówó ọjọ́ yẹn mo ti kẹ́kọ̀ọ́ lára ọba ìgbà míì ọba lè wá sọ́dọ̀ mi wọ́n máa ń ká lọ ra nǹkan mm-hmm. ìgbà míì ọba máa ń rántí màá máa lọ nílẹ̀ ọba fún wọn ta hàn máa ń wò pé sábà ah, yóò mọ mọ̀ ní gbèmí wá ọbáfẹ́mi lówó ẹgbà pọ́ǹdì mo tún kẹ́kọ̀ọ́ kan lẹ́nu. so dúpẹ́ lọ́wọ́ ọba. òkè tó dúpẹ́ tó gà ẹ́ ọba àwọn òkèèrè o so thank you so much sir on behalf of very blessing. ọlọ́run máa bless yín. ó yá nǹkan tó fẹ́ wá sọ tó jẹ́ òrìjìnà ẹ̀ sọ́wọ́ a gbọ́. Hmm, ah inú mi tiẹ̀ dùn ná pé lagos nìyẹn yìí pé ẹ ṣẹ̀dá ọlọ́run gan nípa ọ́ mọ̀ nǹkan tó wá fẹ́ sọ ni pé ọba sà irúfẹ́ bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ ṣe ń lọ káàkiri tẹ́ ń lọ tẹ́ ń lọ tẹ́ ń lọ irú ìgbésí ayé yìí ó máa ń wọ̀ ẹ́ lómi mọ́ wọn ò lè sọ. mo á fẹ́ jẹ́ kẹ́ fún wa ní áàkì ẹ kàn fi líyàwó tó wá fi di pé ẹ wá ń lọ kiri pẹ̀láálè ẹ ń lọ kiri ni kiri kiri kiri kiri tẹ̀lẹ̀ fi make owó tẹ̀lẹ̀ fi broke tẹ̀lẹ̀ fi wo. is a plan plan ni wọ́n plan ẹ̀ ni ṣé mọ̀ pé èkó ni Abigail lè gbé èmi àti ẹ̀ la jọ ń gbé èkó àbí. bẹ́ẹ̀ni. Ìgbà tí mo dẹ̀ ríi wípé bá ṣe jọ ń gbé yìí, ó máa ma dènà mi. Okay, mo dẹ̀ kára mọ́ṣẹ́, a dẹ̀ kọ́lé sábẹ́òkúta. Àbí? Mo ní kó ń padà sábẹ́òkúta. Èmi náà ń gbé lábẹ́òkúta, àbí? Bẹ́ẹ̀ni, Àbí kìí ṣe bẹ́ẹ̀? bẹ́ẹ̀ni ọba. Lẹ́ni bá ti fẹ́ wá dóbò mi, mo padà sí Èkó. Àbí? So Bẹ́ẹ̀ni bó ọba. ṣe wá wà yẹn nísìnyí tó bá fi ẹjọ́ mi gan fún ìyá ẹ̀ tàbí bàbá ẹ̀ wọ́n máa ṣe pè sọ ni wípé kí ló tó ń wá tọkùnrin tó ṣe fún ẹ mọ́tò wà lọ́dọ̀ ẹ̀ nísìsiyìí tó lè máa gbé kiri tó bá tó bá fẹ́ drive tó bá fẹ́ jáde àbí. bẹ́ẹ̀ so kí lóbìnrin wá lọ sílé ọkọ. Hmm. mo ti fún ní fọkànbalẹ̀ ti tiẹ̀ jókòó síbí máa ṣe fàájì ẹ̀ níbẹ̀ mo dẹ̀ mo dẹ̀ máa ń wá so ìtàìmù tí mo fi máa ń lò lọ́dọ̀ ẹ̀ ó máa ń ju táìmù tí mo máa ń lò níta lọ àti mo ti wà níbẹ̀ látọ̀sẹ̀ mẹ́ta ní ìsìn tí mo ti wà ní Abẹ́òkúta. so definitely sì wọ́n ti wá tàn láti sọ ni pé ìwà tẹ̀wù yẹn tálákà ò lè wú ìwà ẹ̀ ó ṣàfihàn. mo ti ń hù bọ̀ láti tálákà mo ti ń ṣe bọ̀ láti tálákà hmm. ó kàn jẹ́ wípé mo modernize ẹ̀ ni nígbà tí mo ń ṣe ní tálákà àwọn màdáàmù máa ń fẹ́ tí máa lọ máa bá wọn lọ́tẹ̀ẹ̀lì àwọn madam tó lè gba hòtẹ́ẹ̀lì fún mi. o tún bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ orí mi. o ń gbọ́ mi báyìí ẹ̀hẹ̀ máa gbọ́ lọ́hùn mi ò tó máa gbọ́ so ìgbà tí màá kọ́ bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ àwọn madam tí bá fẹ́ dó wọ́n gba hòtẹ́ẹ̀lì fún mi mo ń fowó yẹn gájú á lè mọ àwò pé iṣẹ́ olóṣó tí mo ń ṣe yìí mo máa ṣe débi wípé àyè máa lè gbà mí so owó tó yẹ káwọn máa dáhùn lọ máa san sótẹ̀lì wọn máa san sílé mi ìrúkẹ́ bí mo ṣe wà lẹ́kọ̀ọ́ ní sẹ́ni madam bá fẹ́ wá láti any country ilé mi ló ń bọ̀ kì í ṣe hòtẹ́ẹ̀lì mọ́ you understand torí nísìnyí àmì bá ní èkó ń sin àmì bá ṣe lọ lóńdó state àmì bá ṣe lọ tó bá bá mi lóńdó state ilé mi ló ń bọ̀ tó bá bá mi lẹ́kọ̀ọ́ ilé mi ló ń bọ̀ abẹ́òkúta hmm. nìkan ní wá mi tá a máa ti pàdé lóòótẹ́ because a gbọ́dọ̀ fún láàyè títí ẹ̀ wípé òkè o màmá wà níbí ẹ jẹ́ ká fi sílẹ̀ sáàyè títí ẹ̀ so now bí mo ṣe wá ń ṣe kí nìyẹn nísìn ìwọ lè máa sọ pé mo ń ṣe èmi fúnra mi gan lè máa sọ pé mo ń ṣe bọ̀ kò lè gbàgbọ́ torí kò rí mi pẹ̀lú obìnrin rí hmm. yàtọ̀ sí pé kéèmà tóbìnrin kájọ máa sọ̀rọ̀ lórí láìpẹ́ nísìn bí mo ṣe ṣàgbèrè mi tó ìsìn ìyá abigail ò ká ẹ̀mí àtobìnrin rí pípa jọ ń dóra. wow. <laughs> so ó kàn ń fetí gbọ́ ni kò rí rí <laughs> kò kò a ò jọ pàdé rí a ò jọ pàdé lórí ìtàrí wípé à èmi àtobìnrin jọ ń tà síra tí bá ok tí bá ti yàtọ̀ sí pé mo fẹ́ wá sọ́dọ̀ ẹ̀ tí bá ti wà lábẹ́ òkúta níbo mo máa wà àṣìbà. ilé. mo fẹ́ gbèpè ni. ọba mo ń gbọ́ yín sà bí bá ti wà lábẹ́òkúta níbo máa ń wà. ọ̀dọ̀ mi lè máa wà ní máa ń kọ́ ọmọ bíi nine six every time. tí bá wá sóde ọ̀tọ̀ níbo máa ń wà. ilé ilé ilé. ṣé máa ń jáde ṣé máa ń kọ́ rẹ̀. ara ẹ náà yẹ o èmi nìkan náà ni. ìwọ́jọ́ rẹ̀ mo fẹ́ gbè pé mo máa ń rí ni. ọmọ ọgbìn. pa ni ẹ ó lè dọ̀là fún ká ẹ. pa ẹ níbi ẹ mo lè járàn kí ẹ dànù mo modernize ẹ ni mo upgrade ẹ ni hmm. bí wọ́n ṣe upgrade ẹ ló wà tó fi simple fún mi mo mo ṣe pẹ̀lú ọpọlọ sẹ́mo pé tó bá yẹ pé àwọn ọkùnrin míì wà nígbà tí àjọ ń gbélé kan yẹn tí eléyìí tí ó yẹ kó fi fọpọlọ sí ìṣe náà máa máa ìṣe náà máa fi ìṣe náà máa sọ pé àwọn fẹ́ lélédè yẹn jáde tó fẹ́ máa dóbò lórí bẹ́ẹ̀dì táwọn hmm. pé stupidity ni. bẹ́ẹ̀ni so mo rí mo fún lọ́wọ́ tiẹ̀ títí títí títí títí mo rí kí àyè fi gbà mí. ìrògbòsè hmm. rí nìyẹn so ẹ̀yin ọmọ tẹ bá wà lẹ́kọ̀ọ́ nísìn ẹ bá bọ̀ lẹ́kọ̀ọ́ mo ti wà lẹ́kọ̀ọ́ ẹ bá ti rí ilé funfun báyìí mo ti wà lẹ́kọ̀ọ́ ẹ bá ti rí ilé funfun báyìí mo wà l'Ondo state ẹ bá ti rí pé ibi tí wọn ò kùn mo wà lábẹ́òkúta <laughs> bí mo ṣe wà níbi èsì mo free. ọba o kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kò sẹ́ni tó fẹ́ ṣe sí kò tó bá sọ fún ẹ pé why do you hear tó bó ṣe rí nìyẹn oh, àbádọ́ wa ń jáyé ọ̀nà báyìí kó la máa ń wà. Any question dey dey. Eh, question Mr. Paul sọ pé what happened between you and Ogidan? Kò sí ìkọ́tò sọ̀rọ̀ láwọn àti Ogidan náà sórí ajá ni. Tó ní ajá ni, a ò jà náà kò sí kan tó ṣẹlẹ̀ tá a ní màtẹ́jú. ọbaṣà ọ̀rẹ́ mi kan tó ní kàràkútà ó pọ́pùlà ní bàdájì eh, ó ní question kan. agalẹ́sà àgbàlá adúgbẹ́ fọlọ́run bá mi. kí ni ìbéèrè náà. adúgbẹ́ bá mi ehm, ẹ̀gbọ́n mi kan pè mí lórí fóònù ó ń sọ fún mi pé eh, ẹnìkan pè òun pé kí n lọ bẹ ìyàwó mi àti ọmọ mi kí ló dé ó ní ẹ eh, pé torí kàràkútà tí mo ṣí yẹn àwọn kankan ṣẹlẹ̀ sẹ́yìn pẹ́rẹ́ pé àwọn kankan ṣẹlẹ̀ so ó wà níyẹn pé wọ́n sọ pé torí ìyàwó mi àtọ́ mọ́ mi pé wọ́n ń bínú ló fà á pé àwọn kankan ṣẹlẹ̀ pé nǹkan yẹn ni pé kí n lọ bẹ̀ wọ́n mọ́ ọ́n pé à ṣé kí n lọ bẹ̀ wọ́n ọ̀rọ̀ yẹn yé mi kò bílẹ̀ mo ní kí n bèrè bá mi. um, this is King Solomon. A ò dẹ̀ kí n ṣàdédé bẹ́ sí láì dẹ̀ mọ ibi tí ogun ti wá ogun ò lè ṣẹ́ hmm. kó tó di wípé ẹ má lè lọ bẹ̀ wọ́n ah. kí ṣe fún wọn ṣé ẹ ni. ṣé ẹ ni. okay mo mo kò ń lékè mi ìṣẹ̀wọ̀n torí mo máa ń fi mo máa ń fún wọn ní nǹkan tó yẹ kí n fún wọn àkàndọ́ gbé ni torí mi ìfẹ́ kí mo fẹ́ gbé pẹ̀lú ìyàwó bẹ́yẹn ẹ̀yin náà ti jẹ́ oyè olóṣòbí tọba solomoni. ọba ó ti pẹ́ gan-an. tó o kì í torí pé ẹ ò bá wọn gbélé fàtọ́ nítorí kẹ́ lọ bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ni. ìgbà tí ẹ ò bá wọn gbé yẹn ṣé ìyàwó yín máa ń pè yín wípé òun fẹ́ dóko tí ẹ ò lọ do. ó máa ń pè mí pé òun fẹ́ dóko tí mi ì lọ do nítorí pé ó ṣẹ̀ mí. it's okay it's okay it's ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yín yẹn ṣé kò sáà yàn lè kàbó yàn lè ṣó yàn lè. kò yàn lè kò yàn lè bọ̀ lẹ́yìn yẹn lẹ́yìn kò yàn lè tó fi ṣẹ̀mí o bọ̀ lẹ́yìn pé kò yàn lè tó fi ṣẹ̀mí yẹn pé mi wàá fọwọ́ kan mọ́ yẹn mo wá rí i pé ó ti lọ ta nọ́mà ìyẹn nọ́mà. ẹ tó bó ṣe lọ síta yẹn sóhun ló ṣe ẹni kàbí ẹyin lẹsẹ. bóyá lọ síta yẹn. ẹ sóhun ló ṣe ẹyin kàbí ẹyin lẹsẹ. òun ló ṣe ah, bẹ́ẹ̀ òun ló ṣe bẹ́ẹ̀ sá. okay ah? now ah? hold on woman bóyá kẹ́ mute because ẹ ń kò ẹ ń kò now um, bẹ́ẹ̀ ṣe wà yìí tí ẹ̀yin àtìyàwó yín bá jọ wà nínú ilé tẹ́bi bá ń pa yín tẹ́ bá fẹ́ jẹun ìyàwó yín wá sọ fún yín pé òun ò lè ṣe oúnjẹ fún yín so tẹ́ bá lọ síta tẹ́ bá lọ jẹun ṣé ẹ̀yin lẹ tira yín síta ni àbí ìyàwó yín ló tì yín síta. ọba àwọn méjì ìbísí kan tẹ sọ wọn fi wẹ́ẹ̀ gbẹ dáadáa. from an example ẹ̀yin àti ìyàwó yín jọ wà nínú ilé ibi ń pa yín ẹ wá ní kí ìyàwó yín bó oúnjẹ fún yín ó lóun ò ráyè so ẹ wá jáde lọ ẹ wá lọ jẹun ìgbà tẹ wá lọ jẹun yẹn ṣé ẹ̀yin lẹ tira yín síta ni àbí ìyàwó yín ló tì yín síta. ìyàwó mi nù ṣé ìyàwó yín ló ó wù ìyàwó yín kó lọ dóko ní sàbẹ̀yìn lẹ́rán ìyàwó yín pé kó lọ dóko torí pé ẹ̀ sojúṣe. torí pé mi ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èmi ni mo torí mi ìyàwó ìyàwó yóò sẹ́yìn fún lẹ́tẹ̀yàwó. ok sir mo sọ fún yín pé ó ṣe nǹkan fún mi ni mo fi ṣe nǹkan yẹn. kò sí nǹkan tó lè fẹ́rí àṣìbà ìjọ tó ẹ kò rárá dáadáa èmi ò rí sí i ò jẹ́ ká gbádùn ọ̀rọ̀ yìí kí ló fa ẹ kò yẹn gangan. so now ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín tí ẹ̀yàn tóbìnrin bá wà nínú ilé tó kó bá àwọn obìnrin dó tí ọkùnrin ò bá dó obìnrin yẹn obìnrin máa misbehave ni obìnrin yẹn àwọn ìwà tó yẹ kó hù ló máa hù so you are the one ẹ̀yin lẹ́sẹ̀ ìyàwó yín so ẹ̀yin lẹ́ máa lọ bẹ́ẹ̀ so that is the key gbogbo nǹkan tí mo ti gbárìṣà ṣe inú ayé ẹ̀ nìyẹn ìdí ẹ̀ nìyẹn. ìyàwó mi àdó pa mi. ó ti yẹ bẹ́ẹ̀ yẹn. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ọba. tó ẹ̀yin lẹ ẹ̀yin lẹ máa lọ bẹ̀. wọ́n sọ pé lọ ẹ gbọ́dọ̀ lọ ìyẹn tẹ bá ṣé fẹ́ padà kàbí ẹ ò fẹ́ mọ́. máa fẹ́. ẹ̀ bá fẹ́ fẹ́ máa lọ bẹ̀ but tí ẹ bá fẹ́ gbé pẹ̀lú obìnrin ẹ ò gbọ́dọ̀ jẹ́ kí ìlú yín jìnnà síra jù ẹ bá ti mọ̀ pé kì í ṣèlú tẹ́ máa lò lọ. àti bá ti fẹ́ fún mi nílé kan lábẹ́ òkúta ní ìsìtò mi máa máa gbé kí n bá fẹ́ wà pẹ̀lú àwọn. kí ló fà á tẹ̀sí sọ bẹ́ẹ̀ ẹ má bínú o. kí lẹ wí. gbígbé kí n má jẹ́ kí ibi tí ó wà yẹn jù síbi tí mo wà jù. ìdí méjì ni torí pé ìgbà tó náà bá ní ìdí okókó lọ fún un ìgbà satisfy ìyàwó ilé mi dáadáa mi ò kí tí mi ìbá ti lọ sọ́dọ̀ àtúbà mi ò kí ń jáde àtọ̀sán tọ̀sán la fi ń ṣe àtọ̀sán àtàlẹ́ àtòyí hmm. back to back. holy center. ẹ máa rí i pé mo tẹ́ òun lọ́rùn kó tó lọ síta tí o ẹ̀yin tẹ̀ kàn lọ síta nísìnyí tẹ́ lọ ń sọ ọmọ ẹ ò níyàwó yín rò tí o dẹ́bi obìnrin lè pa yín dànù ó lè rìn yín wá sílé kó poison yín dànù. èrò decision yẹn ẹ ò gbádùn ènìyàn dáadáa at least tẹ bá fẹ́ tẹ máa ṣe anything ẹ gbọ́dọ̀ satisfy ti lóyún ẹ máa fọkó sí. so that is the key. ẹ ṣé ẹlòmíì tó ní question tó fẹ́ béèrè. ọba mo ṣì ní question ẹ̀yìn ìgbà ẹ̀fọ́ mi ọba o um, ó ní challenges mẹ́ta kan tí ìgbà tí mò ń ṣe live tí èèyàn kan go through pọ̀ ẹ mọ àwọn kan máa ń bí request ọ̀kan tẹ́lẹ̀ wọn kì í fẹ́rẹ́ tẹ̀ wá sọ́dọ̀ yín alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní pé tí ọkùnrin bá fẹ́ ìyàwó méjì at the same time tí wọ́n wá ṣe wedding ẹ mọ̀ pé àwọn court wedding tó máa ń ṣe tẹ́yìn sọ pé ẹ̀ fọwọ́ sí yẹn property ni àwọn ìyàwó yẹn máa gbà mm-hmm. tọkọ yẹn wà ní kankan mọ́ tó dẹ̀ ti fi ọ̀rẹ́ ẹ̀ pa ṣe ẹ gbọ́ mi sà ẹ ọ̀dà sà so tó wá ti fi ọkọ ẹ ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ẹ kankan pa ṣé tẹ bá wà ní kí ẹ ọ̀rẹ́ ìgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé àwọn ìyàwó ẹ̀yẹn ni wọ́n gba àwọn property tó níyẹn ṣe bá lè help ẹ sà tó dẹ̀ tó ti fi irú yín pa. ẹ tún padà béèrè kọ́tẹ́ béèrè. ok sà ká ní gbé irú èmi mo fẹ́ àwọn méjì àbí mo fẹ́ àwọn ẹ̀yọ̀ kan ó wá ti gba gbogbo property mi lọ gbọ̀ngbà tí ìyàwó wà lọ́dọ̀ mi nǹkan dùn fún mi èmi wá ti fi wí yín pa ẹni ẹ bí mi ni òun ń gbé tú ẹ̀yìn gbé òun á ti fi irú ẹ̀yìn pa but ìgbà tí àwa break up tí àwa wá gba gbogbo property tó wá lọ pẹ̀lú wedding èmi wá padà wá sọ́dọ̀ tẹ̀yìn káwá bẹ̀yìn pé à ẹ má bínú ọba o báyìí báyìí ló ṣe lọ tí mo wá tó fún tẹ̀lé yìí proof ṣe máa help mi padà kó tó di wípé má lè take decision a gbọ́dọ̀ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni yẹn wípé kó tó di pé ó fẹ́ ìyàwó yẹn irú ìyàwó lẹ kọ síra yín tẹ́lẹ̀. pẹ̀lú ẹ̀yìn àbí. bẹ́ẹ̀ ni. ó yá dáhùn irú ìhà wo lẹ jọ ra síra yín kó tó di pé ó fẹ́ ìyàwó yẹn pé ó gùdù sí mi tàbí kò gùdù sí mi kó tó dìbò fẹ́ yàwó. wọ́n gùdù sí àwọn bọ̀ ìyàwó yẹn ló kọ ẹ̀yìn ara wọn sí àwọn. so nǹkan tó náà wà nọ́mà ni mo lè ràn lọ́wọ́ because kò sí bí ọkùnrin àti obìnrin tí ọkùnrin bá gbọ́ irúfẹ́ bó ṣe wá sí ìjọ tó bá níyàwó sílé tó wò lórí mi lọ́dọ̀ ẹni. èrò ẹ̀dá tí mo jẹ́ nìyẹn because hmm. tí ò bá ju nǹkan bíi méjì sí mẹ́ta máa change gbogbo nǹkan tá a bá fẹ́ máa ṣe òkèèrè ni that is life because ó lè jẹ́ pé táìmù tí ìyàwó ẹ fẹ́ dó ẹ fẹ́ dóra la máa jọ máa sọ̀rọ̀ a bá pẹ̀ wọ yàrá gbé ẹ̀rọ sọ fún màní kó máa lọ lónìí àràmàdà yes reality mo sọ fún ẹ̀yin bẹ́ẹ̀ ni ọba ẹ̀ bá tó bá ṣàkíyèsí mi tó bá ṣàkíyèsí mi tí o bá wá sọ́dọ̀ mi mo lè má jáde síta bẹ́ẹ̀ ni ni mi ò mi ò ní fẹ́ kí ìyá bígẹ̀ lè ti ń rò hmm. tó bá fẹ́ bínú ẹ kó bínú kò kàn mí mo ti mọ̀ pé mo níyàwó bí mo ṣe níyàwó ni màá fẹ́ tẹ́ lọ́rùn tó bá wá rí wípé mo ti tẹ́ lọ́rùn tán ó yá jẹ́ ká jọ lọ máa lọ síta ká lọ bá àwọn àlejò tí bá dẹ̀ ti wo ojú ẹ̀ tí bá rí wípé ojú tó ń ṣe yẹn pé bóyá ọkọ ni tó wùn ú dé mo lè sọ fún ẹ pé àṣìbà bóyá wàá máa lọ aago tí ń lé mo fẹ́ lọ sùn mo fẹ́ lọ relax bọ̀ kì í ṣe gbogbo ọkùnrin ló ní mentality yẹn ọkùnrin míì wà tó bá ti tó bá ti wà pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ báyìí kò ní wojú ìyàwó ẹ̀ ọ̀rẹ́ náà ọmọdún kò mára so èèyàn máa wo ìhà tí wọ́n jọ kọ síra tẹ́lẹ̀ kó tó má rìn tó tó bá ti wo ìhà tó bá rí fún ọkọ yẹn dùn ju òun tẹ́lẹ̀ tíyàwó yẹn tó bá lulẹ̀ bẹ́ẹ̀ yẹn mo sì lè help mo sì lè help ọkùnrin yẹn bọ̀ tó bá yẹ pé o ti ya wèrè tẹ́lẹ̀ kó tó lè po fẹ́ yàwó tírù kan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ tí mo dẹ̀ ń advice ẹ wípé wedding òfò tó fẹ́ lọ sí ẹ má sí tó wá padà sí o lulẹ̀ pa ìdálù ẹ pa mi ní help ẹ láyé so bí o ṣe rí nìyẹn. ọba o. ẹ̀yin tí ẹ wà ní comment section yẹn kẹ́kọ̀ọ́ lára àkọ́tà sọ yìí tó bá tí ọ tí ọ tó bá ń lọ sílé ọ̀rẹ́ tí ọ̀rẹ́ bá níyàwó sílé máa wojú ìyàwó yẹn kó máa wojú ọ̀rẹ́ tó bá rí pé ó ti ń lè máa bọ̀nà ilé ẹ lọ wọ́n ti fẹ́ lọ dóra because tí tí èèyàn máa lẹ́yìn bá ti gun àwọn méjèèjì bọ́n táàmì tó dóra yẹn tí wọ́n bá ti ráyè dóra wàhálà ni hmm. that is the reason why ibi tó ti yẹ kí ọ̀rẹ́ kó máa pàdéra jù kó lọ máa pàdéra ní eatery àbí hotel. Àìjẹ́ bẹ́ẹ̀ obìnrin yẹn, àwọn obìnrin kan wà criminal ni wọ́n. Nǹkan tí ó lè, ó lè sọ fún ọ̀rẹ́ yẹn wípé ọ̀rẹ́ yẹn toast òun kò dẹ̀ toast ẹ̀. Ó fẹ́ fi da àárín wọn rú pé kó má lè wá sílé yẹn mọ́. Experience ti pọ̀ lórí ọ̀rọ̀ obìnrin o. Mo ti fẹ́ obìnrin fifteen ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi ní experience what they call woman I know mo mọ nǹkan tó ń pè lóbìnrin ìyá Joshua tó tutù lójú yìí tó bá di ọ̀rọ̀ ọkọ wàhálà ni. ìyá Joshua. ọba ìkálẹ̀ sà. wọ́n ti jẹ́ ẹsẹ̀ ẹ̀kọ́ mi lọ́wọ́ àkókò náà. ọ̀nà. wàhálà wàhálà wàhálà. àmì Jésù. ìgbà dáwọ́lé ayọ̀ bí o. àmì Jésù tẹ́tí mú kò ní lọ́dọ̀. God bless you. so, So, ẹni ọ̀dọ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. Bá mo kàn ní èmi àti Joshua pé we cannot do without you, sir. Àrádà náà lè máa pọ̀. Joshua Joshua lọ́rùn wọ̀. Joshua <laughs> ní rọrùn wọ̀ Joshua tó mú sápá mú mi Joshua Joshua tí ẹlẹ́dàá pèsè owó fún mi tó gbogbo àgbáyé dáwó fún mi tó tó padà gba owó yìí ẹnìjọ rọrùn wọ̀ pẹ̀lú méjì. Imagatoka mekan Joshua. Ijiri. Oba, that's your son. Joshua tó jẹ́ pé gbogbo àgbáyé dáwó fún tó Joshua tó jẹ́ pé ọmọ ológo ni tó jẹ́ pé gbogbo àgbáyé ló dáwó fún ìyá ẹ̀ gbowó ẹ̀ padà lọ́wọ́. Yéè. Irú ìgbésí ayé wo ni? Ah, Adumadon of the palace, Kabi tàbí kí lorúkọ woman yìí ná ṣèbí adomadan of the palace rẹ̀ ṣé sápàtì ṣé sápàtì mú woman yìí ni ṣé woman yìí kò kò tèmíládé yìí woman tèmíládé yìí ṣé wọn ò lówó lọ́wọ́ mọ́ ni tí woman yìí ti fún mi lówó mọ́ báyìí more than àti wọ oṣù mẹ́wàá kí ló ṣẹlẹ̀ kò lágbára o gbogbo ẹ̀yin ọmọ palace gan-an àṣìfà tó bá di twenty twenty five kò sí nǹkan tó jẹ́ a fẹ́ fọ́ pápá mo fẹ́ lé everybody down because kò sí mi ò rí wúlò wọn mi ò rówó gbà mi ò rí anything wọn ò fún mi lówó wọn ò sí anything what's their benefit jẹ́ ká lé everybody dànù ká ká má ṣe palace kankan mọ́ ìgbà tí mo wà ń ta gan tá à ṣe palace gan mo rówó gbà jù báyìí lọ. ọba oh, rẹ. mi ò tẹ̀ wá rí Finland bóyá Finland yẹn ti wọ gbó lọ àwọn ọmọ ìjọ́ ló ti gbó lọ ọba àwa ìyàwó máa wà bí. kò sí ìyàwó kò sí ìyàwó kò sí ìyàwó. joshua ńkọ́. joshua kankó wà. ṣe ló ń ké my daddy my daddy mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣé mi mọ ẹkọ àbá chiba ẹ jẹ́ padà wọ. Uh-huh. Oh yeah. má ti sọ fún everybody dànù. èmi ò kì í gba advice sápá ká ní pé olówó ló advice mi ti máa gbọ́ àwọn mr igewédú ló advice mi. má tàgbà o. láti ìgbà tó ti lá òbò láti twenty láti twenty twenty two ọ̀yẹ́ bẹ́ẹ̀. Hmm at least Tèmiládé rí ṣe tẹ́lẹ̀ náà Tèmiládé rí ṣe tẹ́lẹ̀ ó fún mi lówó gidi tẹ́lẹ̀. àwọn lè máa fún yín ní gift o. ṣé mo ṣì yẹn kò. no i think you better now. ìyá rẹ̀ ṣáà sílẹ̀ ṣe sí sílẹ̀ ṣe sí. mo bọ́ta mo padà wá nù. ààrẹ tẹ́lẹ̀ mo bọ́ta mo padà wá. ọ̀ya kí ni ìbéèrè ṣé ìbéèrè ti tán àti bàrà bó ti kàn ọmọ ó sì pè é kí yọ airpod kò sí kinní bẹ. a ti ń gbọ́ ẹ clear ok kò síná lórí ẹ̀ mọ́. so ẹ kò síná lórí ẹ̀ mọ́ ẹ ṣe ń bọ́ta wọ́n yẹ bọ́ta ṣe padà. ẹ máa close the tiktok yín pátápátá ẹ wá ṣe. òkìtà lágbára gùn tó mí hẹlẹhẹlẹ òkìtà lágbára gun tómi hẹlẹhẹlẹ òun lọba tá lagun tó tún padà wá sáyé òkìtà lágbára gun tómi hẹlẹ òun lọ́rùn mi lagun tó tún padà wá sáyé òkìtà lágbára gun tómi hẹlẹ. ọba o. a ọ̀rẹ́ ni modernize pèsè sí. Àwọn, àwọn tó yẹ káwọn olówó gbówó sílẹ̀ ká fi modernize ìṣẹ̀ṣe. Ṣé pìtì? Ọba Solomon. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. À ń tra ẹ̀. Kí ni ìbéèrè yín bẹ́ẹ̀? <laughs> Mo fẹ́ béèrè ẹni tó ní ẹni tẹni kó wá sọ̀véyọ̀ lọ́ngbà yẹn, ṣé wọ́n ti padà rí sọ̀véyọ̀? Wọ́n padà rí. Wọ́n padà rí sọ̀véyọ̀ ó ti lọ tipẹ́. Ah! Àláùdà, Olúpẹpẹ, Àjàpẹpẹ, Kákáká lójú Ògúnlé. Double tap, double tap your screen. Eh? Ẹ̀lú ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín? Ẹjọ́ ìbéèrè tí ẹnìkan béèrè lọ́wọ́ yín the last time. Ìbéèrè ẹni mo tún fẹ́ béèrè nípa Alkuran àti bíbélì níbi tí alukoran tẹ́tí ní onìkan ló ń jẹ́rìí ara ẹ̀ pé ṣé bíbélì náà pé ìbò ni ó wà nínú bíbélì wípé onìkan ni ìwé tí ó wà tí ọlọ́run fi ránṣẹ́ tí bọ́bọ́ yẹn ti sọ wípé ó wà nínú alukoran pé alukoran jẹ́rìí ara ẹ̀ pé wọ́n fi alukoran ránṣẹ́ yìí àárín yẹn bẹ́ẹ̀ ṣàlàyé ẹ̀ dáadáa òye mi lọ́jọ́ yẹn ò ní mo fẹ́ kẹ́ tún ṣàlàyé. ẹ̀gùn orí òkè nígbà tá à ń sọ yẹn. <laughs> mo gorí òkè. wẹ́n nǹkan ṣe ni pé ní kúkúrú láì fara ògùn rárá kò sí fásì kò sí fásì kan nínú àlùkòrán tó dárúkọ bíbélì kò dẹ̀ sí verse kan nínú bíbélì tó dárúkọ alukoran so ìwé ìwé bíbélì ló ń jẹ́rìí bíbélì koran ló ń jẹ́rìí koran that is all. nǹkan tí mo sọ gangan ni pé bíbélì gangan ò jẹ́rìí ara ẹ̀ bóun nìkan lọ́lọ́run rán wa but alukoran. wait ta ló ń jẹ́rìí bíbélì. wọ́n gbà wá fún wa ni wọ́n mú wá ní àkọsílẹ̀ tán pé àwọn èèyàn ló ń translate ẹ̀ again. lọ́wọ́ ta ni wọ́n ti gbà wá. ìbéèrè tí bọ́bọ́ yẹn béèrè lọ́wọ́ yín gangan lọ́jọ́ yẹn nìyẹn. lọ́lá òbò. ìwádìí sí àbá grand tó wájú ránṣẹ́ ti lé ẹ̀ níbo ló tún wà yìí o ti de bem <laughs> oh. kò sí fi sára o obìnrin nìdí opó nínú ayé yìí obìnrin tó bá dópó ayé ìyàwó. ọba o. ẹ káàbọ̀ sá àlàáfíà lẹ́wà. kábíyèsí sá. kí ni ìbéèrè yín. ẹ ra sá. ẹ wo ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé mo mọ̀ pàdé ọmọ kan ní going to two months now adẹ̀ ń bára wa sùn à ń bára wa sùn tí mò ń gbádùn ẹ̀ gan ọwọ́ kan tí rainbow tó já báyìí tí mo ní pé kí n fàáyọ bó ṣe bùnmi so nìyẹn kíní yẹn wá dùn mọ́ mi gan mi wá lè dìde mọ́ ẹ á mọ fọ́nì táàmù tí kíní yẹn wá dùn gan tá à ń ṣiṣẹ́ lọ tá à ń ṣiṣẹ́ yẹn lọ o kàn rí tọmọ yẹn da ìtọ̀ jáde ní ní ìtọ̀ gidi ẹ̀rù bà mí mi ò experience irú kan yẹn rí kí ló lè fà á náà ìbéèrè mi ò ju yẹn lọ sà. páìpù òbu ẹ̀ ló já. àsọ́bò máa ń ní páìpù ní ọba. páìpù òbu ẹ̀ ṣe mistake. àsọ́bò máa ń ní páìpù ní ọba. ayọ̀mídé. bàbá ẹ kálẹ̀ o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ká ẹ ká sà. kí ni ìbéèrè yín ìbéèrè yẹn. bàbá solomon sà. ọba. kílẹ̀ àtúrí gbọ́ lè ní o ṣé ọ̀rọ̀ gidi lẹ mú wá lè ní. ọba solomoni brọ́dà mi ẹ kú iṣẹ́. Oh. ẹ bẹ̀ kú ọpọlọ náà ọ̀pọ̀lọpọ̀. Oh ó ti pẹ́ tí mo ti ń fọ́lò yín gan. ẹ̀ẹ̀kejì tí máa gbé yín wọlé nílé yìí kí ni ìbéèrè yín lè dé. mo lè ń kẹ́kọ̀ọ́ gan mo fẹ́ béèrè question kan. wọ́n bọ̀. tọkùnrin bá wà tí ó sì níbi tí tóun àti ìyàwó ẹ̀ jọ wọn jọ sí níbì kan náà tó kọ ọkùnrin yẹn bá ń le kí ni kó ṣe. kó ṣe sọ pé. <laughs> crown of wealth àwọn orúkọ ilé mà lágbára ẹni tó bá jẹ́ crown of wealth ó yẹ olówó ló yẹ kó jẹ́ o crown of wealth crown of wealth ẹ gbọ́ orúkọ yẹn ni. adé. crown of wealth orí adé àbí. no o ẹ orí ọlà. orí ọlà. no adéọlá adéọlá ni yes adéọlá ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ jọ̀ọ́ mo ní kí n béèrè pé tí èèyàn bá ń bá obìnrin sùn tó bá ń béèrè mọ́ tọkùnrin yẹn dẹ̀ sa gbogbo ipá ẹ̀ tóun dẹ̀ ń wò pé ṣe lòun gbìyànjú bọ̀ gbogbo ìgbìyànjú ẹ̀ obìnrin yẹn ṣáà ṣe mọ́ ni èèyàn ò lè ṣe kan ṣe méjì ṣe mẹ́ta gan ṣe mẹ́rin kó tẹ́ lọ́rùn ní kí n pé lo ọba. very simple very simple ẹ kàn lọ ra fún mi. <laughs> ọba kí ló fi mọ ṣe mọ̀ọ́mọ̀ ló ń bèrè náà. ókè wọn wá ra golden mọ̀ mọ̀ ókè. mọ̀ golden mọ̀ ló nìdí. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ ìbéèrè mi ìbéèrè mẹ́ta péré ni mo fẹ́ béèrè ó ti tó bóyá bíi oṣù bíi mélòó kan sí tí mo ti máa wọ program yìí mo dẹ̀ máa ń rí àwọn nǹkan tó jẹ́ wípé ó jẹ́ nǹkan tó tó tó jẹ́ nǹkan gidi máa ń rí gbámú dáadáa nínú àwọn ètò yìí àmọ́ nǹkan àkọ́kọ́ tí kò ti yé mi dáadáa ò ní pé àkọ́kọ́ ni pé ṣé ìránṣẹ́ ọlọ́run gangan ni yín ni àbí ẹ kì í ṣe ìránṣẹ́ ọlọ́run. ìránṣẹ́ ìsùn lèmi ìsùn lèmi eh? ṣiṣẹ́ fún. so ìkejì tí mo fẹ́ béèrè ni pé nínú àwọn nǹkan tí ẹ máa ń sọ àti àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ yín tí ẹ dẹ̀ máa ń fi tẹ́ as in ọgbọ́n tẹ́ ń kọ́ àwọn èèyàn torí ọ̀rọ̀ yín èmi rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́gbọ́n lóòótọ́ létí ẹlòmíì ó máa ń yàtọ̀ báwọn míì ṣe ń gbọ́ kọ́mẹ́ǹtì nǹkan tí ibi tó yẹ káwọn kan ti máa kọ́ ọgbọ́n òun làwọn kan fi ń ṣe àwàdà torí pé mò ń rí i pé gbogbo àwọn kan tẹ́ ń sọ ohun tó ti pa àwọn èèyàn lẹ́kún sẹ́yìn ohun tó ti pa ọ̀pọ̀lọ́ ní ayé jẹ́ ohun tó ti sọ ẹlòmíì di ìdàkudà òun lẹ fi ń kọ́ ọ̀pọ̀ lọ́gbọ́n tí wọn ò dẹ̀ rí ọgbọ́n kọ́ níbẹ̀. So because ní ibi tí ìbéèrè tèmi fọ́ sí ni pé àwọn kan wà a mọ̀ wípé kìrìsìtẹ́nì ni wọ́n lóòótọ́ tó ń gbàgbọ́ pé yes àwọn gbàgbọ́ tó sì jẹ́ wípé nǹkan ti ara kò fi wọ́n sílẹ̀ tí ò dẹ̀ gba ẹ̀mí láàyè ṣùgbọ́n tá a bá tún ní ká wo náà àwọn kan tó wà tó jẹ́ wípé ọlọ́run dẹ̀ ń lò wọ́n ju bó ṣe yẹ lọ kò sí nǹkan kí nǹkan yẹn tí wọ́n béèrè tí ò ní ṣẹlẹ̀ àmọ́ wọn ò fi tara sílẹ̀ a dẹ̀ mọ̀ wípé wọ́n ń ṣe nǹkan yìí ẹ jọ ibẹ̀ yẹn ò yé mi dáadáa mo fẹ́ kẹ́ ṣàlàyé fún mi. ẹ sì ń sẹ ẹ sì ń wá ẹsùn ẹ tí ì question bí ìwà ẹsùn lọ̀rọ̀ rẹ jẹ. nípa no nípa ọ̀rọ̀ ara àti ẹ̀mí ṣe mọ̀ pé ní nínú àsìn kìrìsìtẹ́nì wọ́n máa ń sọ pé tí èèyàn bá jọ̀wọ́ nǹkan ti ara sílẹ̀ èèyàn ò lè gba ẹ̀mí mímọ́ téèyàn bá gba ẹ̀mí mímọ́ tí kò wá tíì fi nǹkan tara sílẹ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní ẹ̀mí mímọ́ yẹn ṣùgbọ́n nǹkan ti ara yẹn wọn ò fi sílẹ̀ wọ́n ń ṣe wọ́n ń wù ú ọ̀pọ̀ ń mu ọtí ẹni tó ń ṣàgbèrè ń ṣàgbèrè ẹni tó ń pànìyàn ń pànìyàn síbẹ̀ Ọlọ́run ṣì ń lò wọ́n kí ni àwọn kan dẹ̀ wà tó jẹ́ wípé wọn ò ṣe tó báyẹn tí ẹ̀mí rẹ̀ fi wọ́n sílẹ̀ lọ pátápátá. When um, this is what I was saying in this matter tẹ̀mọ́wá kò sí nǹkan tó jẹ́ ẹ̀mí kò sí nǹkan tó jẹ́ ara méjèèjì ẹyọ kan ni ẹni tí ò wẹ̀ tí ò mọmi tí ò jẹun ó dá mi lójú pé kò lè sọ̀rọ̀ Ọlọ́run tó omi. Mm -hmm ìwẹ̀, jẹun, ara ló wà fún. Ẹ̀mí, inú ló ń gbé, ẹ̀mí òun ló gbé ara dúró. Kẹ́yin sọ pé èèyàn wà nínú spirit. Everyday ni ara àti ẹ̀mí fi ń ṣiṣẹ́ papọ̀ tí anybody ò lè yà wọ́n. Oúnjẹ tí ẹ ń jẹ, ara lẹ ń jẹ sí. Omi tí ẹ ń mu, ara ni. Aṣọ tí ẹ ń wọ̀, ara ni. Ẹni tó wà nínú ẹ̀mí nìkan lẹni tí ló máa ń rìn hòhò láti ṣe wà nígbà tí Ọlọ́run máa dá yín sínú ọgbà ẹ̀dẹ́ ni ṣé mọ̀ pé ìhòòhò ló dá yín. bẹ́ẹ̀ni. tó o tẹ bá ti fi aṣọ sí ara tẹ bá ti ń wà ẹ̀sùn ẹ ti wà nínú ara ọ̀rẹ́ di. so my own opinion in that matter there is no difference between ara àti ẹ̀mí láìsí ẹ̀mí kò sára láìsí ara kò sẹ́mi that is the key. Hmm, hmm. ẹ ṣí gan-an torí ọ̀rọ̀ tẹ́ tó sọ́nsìn yìí mo tún sáré kọ́ ọgbọ́n kan níbẹ̀ torí nígbà nígbà tí ádámù àti éfà tí wọ́n padà jẹ èso tí ọlọ́run paláṣẹ fún wọn pé kán má jẹ tí wọ́n rí pé ìwò làwọn wà bíbélì rìkọ́dẹ̀ wípé ádámù ṣe kí ni ó sá pamọ́ nígbà tó gbọ́ ìrù ẹsẹ̀ jésù nínú ọgbà jésù á pariwo <laughs> ọmọ wòlíì lèmi sá. mo ti rí àpẹẹrẹ ìlànà tẹ evangelist ti bẹ̀rẹ̀. <laughs> so jésù wá bi léèrè pé édẹ́nì èsì tí wọ́n fi sá pamọ́ ó lẹ́rù ń ba òun nítorí pé òun mọ̀ pé ah, ìwò lòun wà ah, báwo ló ṣe mọ̀ pé ìwò ló wà àmọ́ tábà wá sọ ní pé ẹni tí ó wà tó yẹ pé lẹ́tọ́. tẹ bá ti ṣe evangelist ní tán ní comment section tẹ wọn padà wá sókè béèrè question ẹni ẹni question mẹ́ta ẹ bèrè ẹyọ kan, ẹ ṣàlàyé one hour. Àwa Ọba Solomon wait and get. Mo máa like torí kò tún bèrè àwọn holy center ti tó wọ́n fẹ́ dáhùn. Hmm. Ṣùgbọ́n kí èèyàn bèrè bèrè kó ẹsẹ̀ máa ṣàlàyé lọ títí tí àwọn holy center ó máa ń distract àwọn holy center. Torí nǹkan tẹ́ ń bèrè kì í ṣèmi ló fẹ́ dáhùn ẹ̀. Àwọn àlùjẹ̀nu tí ń gbé lágbede méjì ayé àtọ̀run ló fẹ́ dáhùn ẹ̀ kì í ṣe. So ìdí nìyẹn tẹ́ bá ti bèrè máa ṣe báyìí. Màá ṣe tí here, mo fẹ́ gbọ́ èsì we get to land want to land that is yeah. the key al abasiayan ọba sọlọmọnù. ẹ káàbọ̀ sálàáfíà lẹ́wà kí ni ìbéèrè yín. àdùpẹ́ ń kọ́kọ́ ní sálàáfíà yín. ìbéèrè kan ni mo fẹ́ bi yín sá. mo máa ń gbọ́ tí wọ́n ní asán láyé ayé asán ṣé lóòótọ́ ni. ayé asán ó níbi tó ti ṣiṣẹ́ ó níbi tó ti ṣiṣẹ́ lẹ́yìn tí èèyàn bá jẹ mọ̀dùmọ́dùn ilé ayé ìjọ tí ènìyàn bá kú ayé jẹ́ asán hmm. tí èèyàn bá sì ń gbélé ayé ayé wà important gan very very important àwọn ayé asán yẹn wọ́n fi ń distract àwọn èèyàn láti ṣoríire ni pásítọ̀ tó ń lo jẹ́ẹ̀tì tó ń sọ fún ẹ pé ayé asán kí ló tí ò fún ẹ ní jẹ́ẹ̀tì ẹ̀ kó o máa rìn gbégbé kiri so tí èèyàn bá ti kú láyé jẹ́ asán nígbà téèyàn bá sì wà láàyè o gbọ́dọ̀ take gbogbo responsibility o gbọ́dọ̀ sa gbogbo ipá kó o náà lè jẹ́ mọ̀dùmọ́dùn ayé that is the key. Ẹ ṣeun. Ẹní wá fẹ́ jẹ́ mùdùnmúdùn ayé, ọ̀nà wo àti ń pé ìgbésẹ̀ wo lẹ̀yin rò pé ó lè tọ̀? Ìgbésẹ̀ kan péré ni, ẹnìyẹn máa gbàgbọ́ nínú ara ẹ̀, á dẹ̀ gbàgbọ́ nínú Ọlọ́run ó ti tán. á dẹ̀ gbàgbọ́ nínú Ọlọ́run. Kẹ́ tó gbàgbọ́ nínú Ọlọ́run, wàá kọ́ gbàgbọ́ nínú ara ẹ̀ náà. Ọlọ́run kọ́ ni hmm. first. Ọlọ́run lè downgrade ẹ. Hmm, Ọlọ́run lè downgrade èèyàn. Bẹ́ẹ̀ ni ẹ máa béèrè pé lọ́nà wo. Lọ́nà wo. God bless you. Tàbá padà sínú Bíbélì. Bíbélì sọ fún wa wípé Ọlọ́run sọ fún Rèbékà wípé ọmọ méjì ló wà nínú ẹ̀ but ẹ̀gbọ́n ló máa máa ṣe ẹrú fún àbúrò. wọ́n wá bèrè lọ́wọ́ ọlọ́run wípé kí ni àbò kí ni ẹ̀gbọ́n yìí ṣe kò sáì tí ìgbọ́njú bóyá ó ti ṣẹ̀ ẹ́ ó ní èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún torí ó ṣeéṣe kó má pẹ̀lú àwọn tọ́lọ́run fẹ́ ṣàánú fún tẹ́lẹ̀ mm. ìwọ nìkan ló lè ṣàánú fára <laughs> tí ọlọ́run bá wá rí wípé yes o wá wúlò fún ara ẹ ó lè wá padà tó wá ṣàánú fún ẹ dé ìyẹn tá a bá fẹ́ mm. treat ẹ ní according to the bible tá a bá fẹ́ treat ẹ mm. ní reality ní ti holy center mm. èèyàn gbọ́dọ̀ believe nínú ara ẹ̀ ju ẹ̀rìnfàn because nǹkan èèyàn bá believe nínú ọlọ́run ó máa máa retí nǹkan kan ni ṣùgbọ́n nǹkan yìí èmi ló ní èmi ló ṣe é mo dẹ̀ ó dẹ̀ dá mi lójú pé nǹkan yìí nǹkan báyìí ni màá jèrè nídìí nǹkan báyìí tí mo ṣe yìí so eléyìí ló ṣe gbé ara lé tí ọlọ́run yẹn ó ṣeéṣe kó wá ó dẹ̀ lè ṣeéṣe kó má wá wọ́n lè má expect oòrùn lọ́la kójò rọ̀ wọ́n lè má expect òjò lọ́la kóòrùn ràn torí nǹkan tí olúwa máa ṣe kò fún anybody so nǹkan tí ẹ̀yin bá fẹ́ ṣe nìkan lẹ mọ̀ ẹ mọ̀ nǹkan tọ́lọ́run fẹ́ ṣe nínú ayé yín so you need to believe in yourself first after that you believe God that is all. ọba solomoni. orúkọ táwọn holy set à ń pè ní. ó dá kéèyàn jẹ́ but ọgbọ́n tiwa yìí sápá la fi ń mú sápá la gbọ́ fọgbọ́n tiwa yìí mú àwa yà gbọ́dọ̀ join ní politics a máa pa nàìjíríà jẹ tó o bá dẹ̀ show off fún yẹn kẹsọpẹ́ kàwé tó bá ti ní kéèsì ní court ìwọ mú lọ́ọ̀yà ẹ wá wá bá mi kémi kó ọ̀rọ̀ sí létí gbogbo nǹkan tí bá ti sọ pátákó sọ ní court bí adájọ́ bá ti sá lọ kó pè mí bastard kò ní rẹ́jọ́ yẹn dáa bó pa èèyàn ẹjọ́ ẹjọ́ ẹ wà nínú a lè kóòtù bíbélì tó jẹ́ wípé ó máa ó máa sọ ẹ́ dẹni tó jàre bó o ṣe dáadáa bíbélì máa sọ ẹ́ dẹni tó ṣe burúkú bíbélì lè sọ ẹ́ dèèyàn burúkú tó bá tún ṣe oore a lè kóòtù bíbélì tó máa sọ ẹ́ dèèyàn burúkú pẹ̀lú oore tó bá ṣe tó bá tún ṣe ibi a lè kóòtù bíbélì tó máa sọ ibi ẹ̀yẹn di dáadáa àkóòtù ẹ̀ ní bíbélì àkóòtù ẹ̀ ní akóòtù ẹ nínú èdè fa akóòtù ẹ ní reality so but kò sí lọ́ọ̀yà tó máa wọ ìjọba ọ̀run torí irọ́ náà wá pa láyé nǹkan tí ò ràn wọn kan máa sọ irọ́ ni kùrà nǹkan tí wọ́n ràn wọn wọ́n á máa rojọ́. wo ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ dọ̀bù tap jẹ́ kí láìfù yìí kò ṣé ti sún yín ni kí lọ torí kò yé mi. ẹ má lọ tap sift sift. ọba ọba àgbáyé. ẹ káàárọ̀ sà. yes ma. ẹ káàárọ̀ ọba. ṣé ẹ ní ìbéèrè ni arábìnrin. bẹ́ẹ̀ sà mo ní ìbéèrè náà mo ń kí náà ni mo ní ẹ káàárọ̀. àwa ò bẹ́ẹ̀ láìkè kíkì. ọba mo ń gbọ́rọ̀ yín. question mi ò pọ̀ jù bí wọ́n ṣe máa ń béèrè pé mírèkù mírèkù ṣóòótọ́ ni mírèkù wà. miracle wà but ó ní irú miracle tó wà. ẹ láyé mi sá. òkun tí ẹ máa ń lọ yẹn kí ló jẹ́ níwájú yín. mi ò kákùn kankan. ìyẹn òkun tí ẹ máa ń lọ. òkun èmi ò ń lọ sókun. ẹ ti lọ sí ti rí òkun rí. mi ò bìlífì nínú òkun. Ah, ọ̀rọ̀ nǹkan tá a sọ kọ́ ọ̀tọ̀ a ò sọ pé kẹ́ bìlífì omi òkun omi òkun yẹn ìwé tẹ́ fi ń rí yẹn kí ló jẹ́ lójú yín. kò jẹ́ nǹkan kan mo ṣáà rí pé omi náà ni. òkè kò jẹ́ ìyanu lójú yín ìwé tọ́lọ́run fi kírètì òkun yẹn. Hmm, ah, kò jẹ́ ìyanu lójú mi ṣá. eléyìí ò lè respect ọkọ wa máa lọ. ẹni tó bá dé òkun tí òkun ò bá ti jọ ẹ lójú ó lè hmm. bẹ̀rẹ̀ ìyàtọ̀. Mm. tó bá kọ́kọ́ dé etí òkun tó lọ ṣalalo tí ò lópin tí ò ní bẹ̀rẹ̀ tó sọ pé kò jẹ́ kankan lójú ẹ̀ mm. definitely kò sẹ́ni tó lè jọ ẹ́ lójú nínú ayé mm. oòrùn tó ń ràn yìí kọ́ kò jọ ẹ́ lójú atẹ́gùn tó ń fẹ́ sí ẹ lára kò jọ ẹ́ lójú it's not this one is not a fate this is a this is a biggest àfojúdi kíni mi ò tí ì rí irú ẹ̀rí láyé mi láti ìgbà tí mo lè délé ayé ah, ah. orí òkun wo ní òkun òjọ ẹ lójú wo ní òkun òkè ìyanu kí ló dé wá jẹ lójú òkun òkun tó ń mì lọ tó ń mì bọ̀ obìnrin lọ́wọ́ ara gbé kí ló ń mì hmm. kí ló ń mì lọ tó ń mì bọ̀ yáà yáà nǹkan tó ṣe wọ́n ẹ̀ mo mọ̀ gbogbo ìgbàgbọ́ ẹ̀ ni wípé ó rò pé bí a mọ̀ ń sọ wípé ṣé ó bìlíìfù nínú àwọn tó ń bọ òkun àbóbìnrin mm-hmm. nígbà agbára òkun èyí sì kọ́ tá ń béèrè lọ́wọ́ yín nìyẹn omi òkun yẹn dìwé ìtọ́lọ́run fi da ṣé kò jọ ẹ lórí ṣé kò kí ń ṣe mẹ́rẹ̀ mm. mm. mm. kò ní nǹkan tá ń béèrè nìyẹn. to seringa ìyàwó fẹ̀yàn pọkọ crown of wealth you are welcome. ìkàlẹ̀ sà. ọ̀ka àbọ̀ kí ni ìbéèrè yín. o ní question ayọ̀ kan tó fẹ́ béèrè lọ́wọ́ sọ. ok. Um, question mi lè lè sà. ẹ jọ tí èèyàn bá ń bá ṣọ́ọ̀ṣì ṣiṣẹ́ fún odidi ọdún bíi márùn sẹ́yìn kí nǹkan wá ṣẹlẹ̀ ní church kí pásítọ̀ ṣọ́ọ̀ṣì wá fọlọ́pàá gbé hàn ṣé lẹ́tọ̀ fún èèyàn láti padà sí ṣọ́ọ̀ṣì yẹn tó a bá kúrò nínú ehm, irú kéèsì bẹ́ẹ̀ tó dẹ̀ yẹ pé ẹni yẹn kò wá guilty jẹ́ pé innocent ni. kí ni nǹkan tó ṣẹlẹ̀ kó ló dé pé pásítọ̀ ọlọ́pàá gbé ẹni. bí kí wọ́n á jí nǹkan ní chọ́ọ̀chì yẹn so ọ wá ka ẹni yẹn mọ́ suspect suspect ni o wọ́n ṣàtìmọ́lé ó lo like one week nínú ọgbà ọlọ́pàá so ṣó lẹ́tọ̀ọ́ fẹ́ yẹn láti gbà lọ sínú church rẹ̀ ó sì ní ẹ̀tọ́ láti padà because eh, mímú tí wọ́n mú láti lè ṣe àfọ̀mọ́ ẹ̀ ni tí wọn ò bá arrest ẹ̀ wọn ò ní lè mọ̀ bóyá irọ́ ló pa bóyá pẹ̀lú àwọn olè pẹ̀lú àwọn olè nígbà tí wọ́n tẹ àrẹ́sítì ẹ̀ tó lo ọjọ́ ọ̀sẹ̀ kan ní ọgbà ẹ̀wọ̀n at the end of the day nígbà tó padà jáde wípé ẹni yóò mọwọ́ mẹsẹ̀ nípa ẹ̀ o láti bẹ̀ ẹ dọ́bò òtítọ́ yín dọ́bò ní ṣọ́ọ̀ṣì yẹn nọmba two iyì yín máa pọ̀ sí nọmba three àwọn tó trust yín tẹ́lẹ̀ wọn trust yín so ẹ sì lè padà síbẹ̀ ẹ sì bíbélì fúnra ẹ jẹ́rìí ṣe wípé ẹ máa wádìí ohun gbogbo dájú kẹ́ lè mọ ilé tí ń ṣe. All right, sir. Thank you very much, sir. Thank you, sir. ọba mo ní ìbéèrè sir. Go on. ọba ṣé tí nǹkan bá sọnù ní church torí gbogbo nǹkan tó wà ní church bí nǹkan olúwa ni so hmm. ṣé tí nǹkan bá sọnù ní church ó ó yẹ kí wọ́n pe ọlọ́pàá àbí kí àwọn elders àwọn committee tó wà ní church tó bá ti wò wò wò tó kọ́ dá sí i tẹ kọ́ wá fi ẹni yẹn lẹ̀ pé wo ọlọ́run aṣèdájọ́ ẹni tó bá jí kínní ṣó yẹ kí nǹkan sọnù church kó máa mú ọ̀rọ̀ ọlọ́pàá wá because nǹkan ayé ni èmi fún pé wọ́n ń pe ọlọ́pàá sí nǹkan so nǹkan tó bá ṣẹlẹ̀ ní church èmi fi pé ó yẹ kó end sí inú church kó fà lé ọlọ́run lọ́wọ́ because owó ọlọ́run náà ni ọmọ ọlọ́run dẹ̀ ló jí owó ọlọ́run. ẹgbẹ́ bíbélì yẹn bíbélì yẹn dáhùn. ó pèsè. ó ti wà talat. bẹ́ẹ̀ ni sà. gbogbo ẹni tẹ́ wà ní comment section gbé bíbélì Act of Apostles, chapter 7, verse 48. Ìṣe àwọn apọ́stélì orí keje ẹsẹ̀ forty eight kí ló wí. ṣùgbọ́n ọ̀gá ògo kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́ gẹ́gẹ́ bí. ẹlò ẹlò ẹ padà bẹ̀rẹ̀ ẹ padà bẹ̀rẹ̀ ẹ farabalẹ̀ ká. ṣùgbọ́n ọ̀gá ògo kì í gbé ilé tí a fọwọ́ kọ́. ó yá ó di tán ó yá ẹ̀ka English version ẹ̀ka English yẹ. Okay. The Most High dwelleth not in temples made with hands. so kí ló wá dé dàbí sọ pé ṣọ́ọ̀ṣì pé ọlọ́run ló ní ọlọ́run fún àti sọ̀rọ̀ ní bíbélì náà. so àwọn pásítọ̀ yẹn náà ló máa ń pè nílé ọlọ́run. ẹ bọ́n pàṣẹ wọ́n kàn fi wọ́n fi fẹ́ fi gbá èèyàn ló fà tán fi pè nílé ọlọ́run sẹ́wọ̀n pé tí bá fẹ́ kàrámọ̀ kan nísìnyí tí bá fẹ́ ṣe bísíǹsì nísìnyí wo lè sọ wípé ọba Solomoni ti rà nínú kínní yẹn ọba solomoni làjọ ń ṣe tó bá fẹ́ lórúkọ mi láti fi gbá èèyàn àbí láti fi tajà àbí láti fẹ́ promote ọjà ok so àwọn olè yẹn wọ́n rò bóyá ilé ọlọ́run làwọn ti lọ gbé nǹkan ọmọ pọ̀ ọ́fíìsì. wọn mọ̀ wípé kọ́ńpìnì àwọn pásítọ̀ ni wọ́n gbọ́dọ̀ fọlọ́pàá gbé wọn. ok ọba kí ló dé tó jẹ́ pé tí èèyàn bá kọlu mọ́tò pásítọ̀ hmm. tí pásítọ̀ wá ní pé kó lọ tún mọ́tò yẹn ṣáwọn èèyàn máa rí pé ah, pásítọ̀ wọ́n bá mọ́tò ẹ̀jẹ̀ ó ní kán lọ tún ṣe bó tó bá jẹ́ pé èèyàn tí ò ń ṣe pásítọ̀ ni wọ́n wọ́n máa tún ṣe bó torí pé ó jẹ́ pásítọ̀ wọ́n ní à ah, pásítọ̀ wọ́n bá mọ́tò ẹ̀jẹ̀ ó ní pé kán lọ bóun tún ṣe wọ́n máa ń kà sí ẹ̀ṣẹ̀. Hmm, torí pé gbogbo àgbáyé ló dáwọ́ fún pásítọ̀ kì í ṣe owó ẹ̀ ló fi rà Mm. òun náà ni owó tẹ́ni yẹn gbé ní church náà because àwọn kọ́kọ́ máa wà pé ebi ń pa mí church nìkan ni mo ti lọ jí owó tí mo máa fi jẹun because ilé ọlọ́run ni because eh, owó yìí yẹ kí wọ́n fi fún wọn ní àwọn èèyàn tí ebi ń pa yẹn ní oúnjẹ wọ́n ní ọmọ tábà kọ́ ló máa gbélé ta kọ́tà. bísínẹ́sì tí bísínẹ́sì ká àwọn èèyàn lára jù á lọ so ẹni tí bísínẹ́sì yẹn wà lọ́dà ẹ̀ka lára ló bá tẹ̀lé lọ́mọlọ́pàá. ok so kò síbi téèyàn ti lè kéèyàn lè sáré wọ̀ because wọ́n ní ilé ìṣọ́ agbára lólódodo sá wọ̀bẹ̀ ó sì yè kò síbi tíyàn lè sáré wọ̀ sí nínú gbogbo ayé. wọn ò sọ pé ilé olúwa ni kẹ́ sá wọ̀ farabalẹ̀ ka bíbélì wọ́n ní orúkọ olúwa ó dàbí ilé ìṣọ́ agbára tá sọ wípé ilé ìṣọ́ agbára á sọ̀rọ̀ kìnnà sọ̀rọ̀ nípa ẹ̀sìn ti ṣọ́ọ̀ṣì. á sọ̀rọ̀ kì gangan gangan. wọ́n pè ní ilé ìṣọ́ agbára àbí ọ́fíìsì tàbí eh, White House àbí tẹ́rítìrì Putin náà ń pè ní ilé ẹni ẹni tí ohun ìjà bá wà tí wẹ́pọ̀n wà náà ń pè ní ilé ìṣọ́ agbára kì í ṣe ṣọ́ọ̀ṣì o ilé tó yọ̀lẹ́ tó ṣọ́ọ̀ṣì kò sí o ibi tí èèyàn ti lè sórí bójú láyé ṣọ́ọ̀ṣì àti mọ́ọ̀sì ni o tó fẹ́ sórí ibú láyé pé wọ́n fẹ́ kẹ̀yìn sí ọlọ́run inú ṣọ́ọ̀ṣì àti mọ́ọ̀sì ó ti lè ṣe because nǹkan tó máa nǹkan tí wọ́n máa gbélé ẹ lórí níbẹ̀ tó máa kọ́ ẹ hmm? wàá wo ìyá ẹ bíi pé ìyá ẹ ò jẹ́ èèyàn ìyá ẹ tí ò bá bá ẹsẹ̀ sí ni wàá wo bàbá ẹ tí ò bá ẹsẹ̀ sí yẹn bí ẹranko wàá wo àbúrò ẹ tí ò bá ẹsẹ̀ sí yẹn bí ẹni tí ò jámọ́ kankan nǹkan tó máa kọ́ ẹ nìyẹn because wàá ti máa hate wọn láti ayé dé ọ̀run understand mẹ́ sẹ́rí èmi tẹ́ ń wò yìí kò sẹ́ni tó láìpẹ́ ṣọ́ọ̀ṣì tó mi but mo ti yí ṣọ́ọ̀ṣì mi padà sí wípé bẹ́ẹ̀ kan lọ síbẹ̀ kí lọ́ máa káàsì kúròsì kí lọ́ máa jó torí ìgbàkigbà tí bá ti rò nípa ṣọ́ọ̀ṣì orí mi máa ń tẹ̀lé how nígbà tí n bá wà ní ṣọ́ọ̀ṣì nísìnyí ìyá jẹ́ ìgbọ́ àkùnlọ sí ṣọ́ọ̀ṣì. <laughs> ìwò ìgbà tí ajé sọ́wà fún lọ sí ṣọ́ọ̀ṣì yẹn bóyá mùsùlùmí lẹ́yìn ń ṣe so mo wá jáde sí ṣọ́ọ̀ṣì èmi gbé kábúkábú wá pásítọ̀ gbọ́dọ̀ wá rè wá àwa jáde ṣọ́ọ̀ṣì pásítọ̀ wá sọ pé kí wá gbé pọ́ńgolo mi kó níwájú yìí so kí ló fi kọ́ mi ní ṣọ́ọ̀ṣì yẹn kí ló sọ fún mi pé kí lọ sí. kẹlọ ọzọ kẹlọ dọbù ọzọ ní kí lọ sí oògùn owó ni nàá. Hmm ok wọ́n wà nínú ṣọ́ọ̀ṣì àwọn ẹni èmi tó ti ń wá sí ṣọ́ọ̀ṣì láti hundred years wọn ò fi mí jòyè olówó kan wá láàrin ọjọ́ mẹ́ta wọ́n fi jẹ ìyá ìjọ kí ni wọ́n kọ́ mi yẹn. kẹlẹ dọ́bù ọ́zù ni. ṣé ìkọ́ni fẹ́ lọ máa kọ́ ní ṣọ́ọ̀ṣì ni. ẹ̀yin ènìyàn wọ̀nyí bá ṣe sọ̀rọ̀ báyìí lójú bíi pé a kàn sọ̀rọ̀ tàdédé sọ̀rọ̀ gbígbá ètò ọlọ́run náà nǹkan tí ń kọ́ ní ṣọ́ọ̀ṣì kò lè gbé wọ̀jọba ọ̀run ilẹ̀ ló ń kọ́ níbẹ̀ ọ̀kẹ́ tẹ̀tẹ̀lẹ̀ tí bẹ́ẹ̀ tí máa fi tọ́ka láti jù yín ẹni tó lówó lọ́lọ́run yín ní ṣọ́ọ̀ṣì ẹni tí ò bá lówó ẹ ò mọ́ gbogbo àwọn tálákà tó wà ní ṣọ́ọ̀ṣì wọn ò kankan bí olówó bá fẹ́ ṣèkí mi ní ṣọ́ọ̀ṣì a máa mọ̀ bí tálákà ṣọ́ọ̀ṣì bá bímọ ó níbi tí tálákà máa jókòó sí ní ṣọ́ọ̀ṣì ó níbi tí olówó máa ń jókòó sí àwọn kan tẹ̀ tó ra alọ́ sí ṣọ́ọ̀ṣì wọn kọ́ ló kọ́ wọn sí lẹ́yìn ìyá ìjọ bàbá ìjọ bàbá olówó ìjọ people you are deceiving yourself okay so ẹ jẹ́ ká tá a bá fẹ́ ṣe business ẹ ká sọ̀rọ̀ nípa business tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run kò sí ní ṣọ́ọ̀ṣì kò sí ní mosque ìjọba ọ̀run wà nínú ẹ̀ your your kingdom of God is in your heart nobody can show you God you are the one to find your God. No. ẹnì kankan ò lè júwe ọlọ́run fún ẹ ìwọ fún ẹ ló máa wá ọlọ́run rẹ hmm. pásítọ̀ lè júwe ọlọ́run fún ẹ wòlíì ò lè júwe ọlọ́run àfáà lè júwe because ẹni tó ń júwe ọlọ́run fún ẹ kò mọ ọlọ́run because hmm. ìfẹ́ ni ọlọ́run God is love ìfẹ́ ni ọlọ́run kì í ṣe ní bíbélì mo ti rí pé God is love o kì í dẹ̀ ṣe ní koran ibi tí mo ti rí pé ìfẹ́ ni ọlọ́run ni wípé atẹ́gùn tó ń fẹ́ sí mi ó fẹ́ dọ̀dọ̀ yìí abọ́dà outside tí mo ń gbà sí mú tí mo ń gbà sẹ́nu lẹ́yìn náà ń gbà àsorí kárí ayé ni kò kí ń pa ẹnìkan tì wípé ẹni ni kò máa mú kẹ́ni má mú kò kí sọ pé kójú rọ̀ sẹ́nu yìí kójú má rọ̀ sẹ́nu yìí kò sọ wípé kátẹ́gùn fẹ́ dọ̀dọ̀ ẹni kátẹ́gùn má fẹ́ dọ̀dọ̀ ẹni yìí ọlọ́ ìfẹ́ ni so anybody tó bá ti rí súrà ìfẹ́ nínú ayé ẹ̀ tó bá ń wà lásìkò tó bá ń gbọ́ ó jẹ́ aláìní ìrònú. Hmm. anybody tó bá ti rí symbols ìfẹ́ yẹn lára ẹ̀ tó bá ń wà ẹ̀sùn fún ẹ tó ń preach fún ẹ tó ń gbọ́ ò níṣẹ́ ó jẹ́ aláìníṣẹ́ lápá tó bá ti dé ṣọ́ọ̀ṣì ẹ mo fẹ́ kó béèrè pẹ́sọ̀ kan lọ́wọ́ ara rẹ̀ how many minutes tó fi preach how many minutes tó fi gbowó àwa béèrè lọ́wọ́ ara rẹ pé kí ló jẹ wọ́n lógún jù ṣé ọ̀rọ̀ ọlọ́run ló jẹ wọ́n lógún ni kàbọ̀ owó nígbà tí wọ́n bá wá nígbà tí wọ́n bá wá gba owó náà tán kí ni wọ́n fi ń ṣe ta ni wọ́n tún gbà tán tán tán fún fáwọn ọmọ ìjọ ọba ti gbà tí ọba tẹ̀ fún gbogbo ọmọ ìjọ àwọn àwọn tó bá rí ṣe láàárín wọn àwọn tí aṣọ ẹ̀ ti ya tó òrò jẹjẹ wá ọkùnrin fún wọn kàkà bẹ́ẹ̀ kí ni wọ́n máa ṣe wọ́n tún gba hundred naira tó kù sọ́wọ́ wọ́n tún gbà lọ́wọ́ wọn ṣé ìgbà tó fẹ́ lọ máa jókòó tì èmi lọ ń pín owó ní ṣọ́ọ̀ṣì mo dẹ̀ lọ ń jó a dẹ̀ lọ máa ń sọ fún àwọn ènìyàn wípé kí iye mi kó sí nǹkan tí mo lọ ṣe ní ṣọ́ọ̀ṣì mi ò lọ sin ọlọ́run èmi ò kì í sin ọlọ́run ọlọ́run kì í fẹ́ bìyẹ rẹ̀ so ṣé question ti tán ìyá Joshua. ọba abdulayi sọ pé ẹ má ṣe kọ ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́ sílẹ̀ ẹ níbo ni àwọn ènìyàn mímọ́ máa ń jókòó sí bíbélì ò dárúkọ ẹ̀yìn mímọ́ ó ní ẹ má ṣe kọ ìpéjọpọ̀ ara yín sílẹ̀ ó ti sọ nìyẹn ìpéjọpọ̀ tó ń sọ ni pé láìlọ́dọ̀ àdúgbò bóyá wọ́n fẹ́ sọ̀rọ̀ bí wọ́n máa ṣe finance àdúgbò má kọ́ ilẹ̀ kì í ṣe ṣọ́ọ̀ṣì náà bá ẹ sọ ń pa wọ́n fẹ́ sọ̀rọ̀ bí àdúgbò wa máa ṣe dá bá ti fẹ́ gba vigilante báwo kí la fẹ́ ṣe tí àdúgbò máa máa gòkè tí àdúgbò wa máa ní development kí la fẹ́ ṣe sáàárín ìlú tá a máa níná ìgbéjọpọ̀ tó ń sọ nìyẹn kì í jẹ́ ṣe ìgbéjọpọ̀ ká lọ́ máa bára wa ẹ má ṣe kọ ìpéjọpọ̀ ara yín sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn. Hmm. ìpéjọpọ̀ tó jẹ́ wípé ẹ lè jọ sọ̀rọ̀ tó jẹ́ wípé ìgbéga máa dé bá yín ìlọsíwájú máa dé bá yín ẹnìkan tí ìgbéga fẹ́ dé bá ní ṣọ́ọ̀ṣì ni pásítọ̀ àtìyàwó ẹ̀ kò sọ́mọ ìjọ tí ìgbéga fẹ́ dé bá ní ṣọ́ọ̀ṣì wọ́n máa gba tọwọ́ yín nìkan ni. Hmm. yes gbogbo ìgbéga sọ sọ pásítọ̀ nìkan ìgbéga tẹ́gbẹ́ náà ṣì ń ṣàtìyàwó bí dẹ̀dẹ̀ mú ìgbéga dé báwọn owó tẹ́ ń dání. that is all. ṣé princess ìfẹ́ bèrè wẹ́sàn ni àbúkọ̀ sí ìdìbò first. ọba ẹ̀yin tí a ti gbàlà ẹ dìde fún ìgbàlà ẹlòmíràn ta ni àwọn tí a ti gbàlà àwọn olówó náà bá wí ìwọ tó ti rí sí nǹkan tó ń tó àdìsọ rẹ ẹni tí fẹ́ tó ẹni ti tó lówó kó ẹni- sí ẹni tí òró jẹjẹ sì tó sọ pé òun fẹ́ gbà yàn kan sílẹ̀ kí ló fẹ́ gbà yàn sílẹ̀ ẹni tó lasọ méjì sọ fún fẹ́ gbà yàn sílẹ̀ lórí gbà yàn sílẹ̀ ẹ̀yin tí àgbàlá yín tẹ́tí rí ṣe nínú ayé náà bá wí ẹran àwọn tó ti rí ṣe lọ́wọ́ láì lọ. Mm. kò tí ì sẹ́ni tó bá jẹ́ pé tìjọba ọ̀run lẹ́fẹ́ sọ kò tí ì sẹ́ni tó ìwọ̀jọba ọ̀run débi bá ti gbà wọ́n là èmi sápá ní gbogbo àgbà. ọba o. Ọ̀rọ̀ Ọlọ́run lágbára. Hello. Ọba ẹ kalẹ̀. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ lé lórí o. Òun fẹ́ béèrè ìbéèrè lé lórí. Ẹ yà béèrè. Ọlọ́run jẹ́ Ọlọ́run jẹ́ kí gbogbo wa ṣèṣe normal day but gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ní pé ní wọ́n ṣe máa ń sọ fáwa táwa dẹ̀ máa ń gbà lọ́wọ́ wọn. Òun ní pé ní ibi tẹ́ bá péjọ pọ̀ sí tẹ́jú ń ṣe àdúrà ṣe understand wọn á ní kẹ́ ẹ ṣe sàárà kádùá yẹn kó lè lọ kó lè jẹ́ ìtẹ́wọ́gbà ṣé mo ṣe máa ń sọ nìyẹn a máa ń ṣe follow up lé lórí pọ̀ pẹ̀lú kan tí mo ń gbọ́ lálẹ́ yìí ń sìn tó ń jọ mọ́ ọgbọ́n àríkèrèkè jẹun jẹun. ok pé èmi èmi ń ṣe jẹun jẹun àbí. no ah, ẹ understand nǹkan tí mo sọ ń sìn àsùn pẹ̀lú kan tí mò ń gbọ́ pẹ̀lú bọ́rọ̀ yẹn ṣe lọ sí wípé olówó ló láyè níwájú church àwọn ilẹ̀ yẹn ńláńlá àwọn náà máa ń fún ní post ní church meanwhile bó ṣe máa sọ pé ká ṣe normal normal ká ṣàdúrà ká sọ owó yẹn owó tá à ń sọ yẹn oúnjẹ ọmọ jẹun jẹun kò wúlò fún kò wúlò fún àwọn tó wà ní church in short ṣe understand bẹ́ẹ̀ ló kó ṣàǹfààní fáwọn tí wọ́n pé wọ́n torí ti ń dá bísíǹsì sílẹ̀ ní pásítọ̀ lówó yẹn wúlò fún hmm. it's a business so pásítọ̀ ọ̀kọ́ ṣọ́ọ̀ṣì torí tọmọ ìjọ ọkọ̀ torí tara ẹ̀ ní that is why mo gbọ́ pé àwọn pásítọ̀ gangan ti ń fi ọmọ wọn jẹ gan báyìí pé táwọn bá ti kó ọmọ ọlọ́kọ̀ hmm. it's a property of their father so ó kàn jẹ́ pé àwọn ọmọ áfíríkà ò lè gbọ́n mọ́ ni wọ́n ti ṣèkù sọ wọ́n nǹkan tó lè fi dè wọ́n mọ́lẹ̀ òun ni ọ̀rọ̀ òkómọ yẹn wọ́n fẹ́ ṣe marriage wọ́n fẹ́ ṣe wedding kán lè rí èèyàn gidi bá wọ́n lọ síbẹ̀ ó tán nǹkan gidi tẹ́lómi fi lọ sí ṣọ́ọ̀ṣì nìyẹn so all these things is a is a business ká ní pé wọ́n dẹ̀ bọ́ ìta tán jáde tán wípé ah business là ń ṣe wà láìta rẹ̀ bí kí wọ́n máa dáwó ọba wọn ò ní sọ wọn ò ní sọ. but ìjọba ọ̀run tó fi ń purọ́ fún wa ló ń bí èmi nínú tó máa sọ pé ìjọba ọ̀run ni ò tó máa forúkọ Ọlọ́run purọ́ fáwa yìí ìyẹn ló ń bí nínú. kọ́lọ́ ṣàánú àbáyé because tí o bá ṣe pé ní. wọ́n ti gbá màní jìnnà ó ti dáwọ́ jìnnà ó fẹ́ máa sọ. ọba ọlọ́run ti ṣe sàrà sàrà ní ṣá. ó ti dáwọ́ jìnnà wọ́n ti dúró. wọ́n ló súnmọ́ jẹun jẹun kábíyèsí Elédùmarè olúpẹpẹ dáwọ́ àjábìjì sílẹ̀ ah, nílé ayé tẹwàá yìí ẹ máa gbára yín panisẹ ojú ẹ ti bó <laughs> ah, ó ìzì àwọn pásọ kọkẹ wà ẹnu wọn dùn bí hmm. ẹnu wọn dùn tó bá mú ẹnu lé báyìí tó bá bẹ̀rẹ̀ àdúrà tó bá bẹ̀rẹ̀ sí ju orí bẹ́ẹ̀ torí ẹ fẹ́ jábọ́ àga àwọn tó máa ń dé bẹ̀rẹ̀ tì àwọn onífìlà yẹn. ẹ kálẹ́ sà ẹ káàbọ̀ ẹ kálẹ́ sà ẹ káàbọ̀ ẹ kọjá mẹ́ta sà ẹjọ́ kan pẹ̀lú. ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fẹ́ dá sí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ni sà. ṣẹ́rí àgbáyé adalẹ́ ẹ mo lórí ọ̀fẹ́ láti jẹ́ ọmọ bíbí ìlú ìlú Ìbàdàn ṣe rí ọ̀rọ̀ ẹ rọra sọ yìí tí mo fẹ́ kí yín lẹ́yìn lé lórí ṣe ní Nàìjíríà tí mo mọ̀ ń pa ẹ̀ kó tó di pé mo wá síbi tí mo wà yìí mo rí difference nínú nàìjíríà àti ìlú ibi tí mo wà yìí ṣe rí àwọn churches ta ní ní nàìjíríà tán jẹ́ tán jórúkọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tán wá dá church wọn sílẹ̀ nílùú mi ìwà tó ń ṣẹlẹ̀ nàìjíríà wọ́n gbé wọ ìlú yìí bọ́ àwọn churches tó jẹ́ pé bíi àwọn catholic baptist nílùú yìí nígbà tí mo lọ sí church kìíní tí mo lọ sí church kejì ìgbà tí mo wá dé baptist mo wá baptist ní ìlú Canada tí mo wà yìí mo wá rí difference nínú wọn àti ìyàtọ̀ nínú church wa ní Nàìjíríà ẹ jẹ́ kí n ṣe àpèjúwe ní church tí mo lọ yẹn tí mo sọ fún yín yìí church yẹn ń jẹ́ Ark Lake Baptist Church nígbà tí mo dé church yẹn nígbà tá a kọ́kọ́ délu yìí a sọ pé a fẹ́ máa lọ sí reading ìyàwó mi ní a ah, dọ̀dọ̀ nẹ́tíwọ̀kì yín ni. hello ọlámilékan. ẹ kálẹ́ sá ọba. kí ni ìbéèrè yín. ẹ sá mo ní ni sá. go on. ẹ sá kí ni nǹkan tí ó lè fà á tó máa ń fà kí àkọ́bí kójú ẹ̀ máa rí àti pé. Kwe Ṣé tí èèyàn bá wálé ayé, ṣé kádàrá ti wà? Àtẹni tó máa wà okay, àtẹni tí ò ní wà okay. Àkọ́bí tó bá ṣoríire, Ọlọ́run ló kàn mọ̀ọ́mọ̀ dá Àwọn àtọ̀ òfò, àwọn olóṣó, àwọn ìdókúdó tí ìyá yẹn ti dó for the first time, orí àkọ́bí ló wà. Àwọn àtọ̀ oríṣiríṣi àtọ̀ rádaràda, àtọ̀pàtọ̀ so nǹkan tó fa ègún ni mm, ègún máa ń wà lórí àkọ́bí àwọn àtọ̀ oríṣiríṣi ló wà lórí àkọ́bí àtọ̀ tó da àkọ́bí pọ̀ àtọ̀ lórí burúkú àtọ̀ lórí ire àtọ̀ lẹ́kùtà àtọ̀ lé kòrónà àtọ̀ lé jẹjẹrẹ gbogbo ẹ̀ ló da àkọ́bí kọ́lọ̀ ń ṣàánú wa náà nìkan ló mọ bí tí àmì gbọ́dọ̀ dé kán tó gbé mi. and ṣé kádàrá ti wà fún ẹni tó máa ṣoríire àtẹni tí ò ní soríire. ẹni tó bá tẹpá mọ́ṣẹ́ ló ń soríire tó dẹ̀ ní plan fún gbèsè ayé ẹ̀ tó dẹ̀ believe nínú ara kò sí ẹni tí kádàrá wà fún kó máa ṣe ìrora tó tẹ̀lé soríire. Mm-hmm. ẹlẹ́kẹta ẹni tó bá ní plan fúnlé ayé ẹ̀ tó dẹ̀ ní bírífù sílé ayé ẹ̀ ṣé ó ní ọ̀nà tí ẹ lè advice wa pé ọ̀nà téèyàn lè gbà tó fi jẹ́ pé ó máa padà já sí because pẹ̀lú experience a ti mọ̀ pé àwọn kan wọ́n ṣe ṣe ṣe ṣe ṣe ṣe tí kò bọ́ sí i so so ní ọ̀nà téèyàn lè máa gbà ni. ọ̀nà téèyàn máa gbà ni pé ẹni máa tọ́jú bọ̀ nǹkan á dẹ̀ fi ìwà fún ó ti parí. Hmm. Hmm. ẹni tó bá ń tọ́jú bọ̀ nǹkan tó dẹ̀ ti wà fún, ṣé Ògbómọ̀ṣọ́ yẹn á ti wà fún láti ṣoríire. Tó bá jẹ́ pé, tó bá jẹ́ pé ọ̀dọ̀ Ọba Solomoni ló gbà, ó ti sure pé ó máa ṣoríire. Because àwa máa sọ reality fẹ́mi yẹn. A máa fún ní practical and theory, a máa fún ní practical and theory. Hmm. But ẹni yẹn máa lówó lọ́wọ́ kó tó lè ṣe because ẹni mi ti fẹ́. Ẹ̀hẹn. So irú ẹni tó ń sáré àti là tí ó dẹ̀ tí ní anything, tó jẹ́ pé tí ó bá ní pé wá kò tí è dá fún hundred thousand jọ rí, gbogbo ìgbìyànjú ẹ̀ kó le là. So ọ̀nà tó máa gbà tó fi máa ma gun step lẹyọ kọ̀ọ̀kan tó fi máa dé ibi tó ń lọ yẹn ṣé. Ọ̀nà tó lè fast ọ̀nà Tẹ́mi Lábìrìgì ló lè pass irú ẹ̀dá bẹ́ẹ̀. Tẹ́mi Lábìrìgì lè lè gbà. ṣé nǹkan tọ́lọ́run ò bá fẹ́yàn ṣéyàn lè ní láyé ni. àìmọye nǹkan tọ́lọ́run fún mi tí mo ní òbò tí mo dó lánàá Ọlọ́run fún mi owó mi mo fi ọkàn tú ẹ̀ wá. no nǹkan tí mo mí ni pé bí destiny èèyàn ṣá tọ́lọ́run ò bá yan mọ́yàn èmi ò gbàgbọ́ nínú destiny. Kò sí ǹkan tó jẹ́ destiny lọ́dọ̀ tèmi. Ǹkan tó bá wù ẹ́ láti jẹ́ ló máa jẹ́. Ǹkan tó bá wù ẹ́ láti jẹ́ ò lè jẹ́. Tí bá, bí mo ṣe wà nísìnyí, tó bá wù mí kí n di president Nàìjíríà yìí, màá pẹ̀rẹ̀sẹ̀ láti ìsìn lọ. After, after twenty years to this time, I'm the president Nigeria. Báwo ni mo fẹ́ jẹ́ president Nàìjíríà? I work towards it. So mo lè wá work towards ẹ̀ kí n má jẹ́ president but má jẹ́ nǹkan tó jọ. That is life. Èèyàn máa plan ẹ̀ ni. Bẹ́ẹ̀ ṣe wà yìí tó bá wù yín kẹ́ jẹ́ ìyàwó ọba. Ẹ máa rìn síbi táwọn ọba bá wà ni. Tó bá wù yín kẹ́ jẹ́ ìyàwó sápá, ẹ máa rìn síbi táwọn ẹlẹ́bi bá wà. Tó bá wù yín kẹ́ fẹ́ olówó, ẹ máa rìn síbi táwọn olówó bá wà you work ṣe rí èèyàn máa ń work nǹkan ilé ayé is like mathematics ẹni tó bá get answer nìkan láyé máa rí ok ìyá jésù àlélẹ́ yìí náà ìyá jésù àṣetí inú ilé ló ti ń ṣe irun tẹ́lẹ̀ ọmọ ọlọ́run pọ̀ nínú ilé dirun dirun dirun processing ló wò pé ah, ilé tí mo wà yìí báwo mo ṣe lè ṣe ó dúró processing processing processing processing. olówó ni àjòṣọ́ àpò ṣé ọlọ́run ló fún ní company ó plan ẹ̀ ni plan a máa ń plan ilé ayé ni torí gbogbo. ṣé ẹ ṣé ẹ wá bílí pé ọlọ́run ọlọ́run kọ́ mọ́ destiny wọn pé ó máa ṣẹlẹ̀. a ní kò sí nǹkan tó ń jẹ́ destiny wọ́n mọ̀ wọ́n ti gbá ẹ kò sí nǹkan tó ń jẹ́ destiny nothing like destiny nothing like àyànmọ́ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ you are the one to plan it. Ah owó tó wà lọ́wọ́ ìyá Joshua ìyá Joshua jáde yunifásitì náà secondary school gbèrè ló jáde náà owó tó wà lọ́wọ́ owó tó wà lọ́wọ́ ìyá Joshua kò sí lọ́wọ́ graduate náà what are we talking about hmm. is a plan ẹlòmíì lọ kàwé kò ká ọpọlọ ẹ tó kàwé tó ká ọpọlọ kò lè lówó lọ́wọ́ irú àwọn tó kàwé tó ká ọpọlọ yẹn fáìlì náà wọ́n máa gbé kiri títì wọ́n máa wọ́n máa gbé fáìlì kú gbèrègèdè ni torí ìwé ló lọ kà ìwé ló wá kà kú láyé Use your brain to create job. Use your brain to create something that you yourself you be an a CEO. Yes, you can you can be a CEO on top of Adresa, on top of Lane, on top of Adresa. Ṣé táwọn kan wà lóṣì tó ń kọ́ sórí íńtánẹ́ẹ̀tì sí tó máa sọ fún èèyàn wípé tó bá fẹ́ kí Facebook ẹ rise bó ṣe máa ṣe rè bó ṣe máa ṣe rè. Ṣé owó díẹ̀ náà ń gbà ní every month ni? Àwọn ní ọ̀gá iléeṣẹ́ ara wọn. Owó tó ń gbà lórí advice tó ń fáwọn èèyàn yẹn wọn ò lè rí gbà tó bá wà lábẹ́ company náà ṣé ọlọ́run ló wá sọ pé kó máa ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn you need to plan it that is the reason why ẹ jẹ́ màá tún wá já yín sí kan your brain is your god I come again your brain is let me use it like this your brain is your small god you will, you will use your brain to create what you want. Nobody will create it for you. God will not create it for you because the brain is there. It's for you to use it or leave it. That is the reason why I bá fẹ́ fẹ́yàwó tó bá lọ fẹ́yàwó tó ọpọlọ ẹ̀ dọ́ọ̀ ọkùnrin yẹn máa pẹ́ kó tó sórí rẹ̀. Bọ̀ tó bá fẹ́yàwó tí ó lọ́pọlọ tí ò tiẹ̀ kàn lówó lọ́wọ́ bọ̀ tó lè advice wípé ọkọ mi tàbá gbé bàbá ẹ̀ tàbá gbé bàbá ẹ̀ ó dẹ̀ máa já sí báyìí tàbá gbé bàbá ẹ̀ tàbá gbé bàbá ẹ̀ ó dẹ̀ máa já sí báyìí. Ìwé àwọn ọkùnrin bẹ́ẹ̀ sì ti máa ń gbéra lọ fẹ́ ìyàwó lọ́pọ̀lọ́ títí ẹ̀yàn ni all the time kó máa gbóbò òfò wá ìdí ni àhá bọ̀m̀bọ̀m ọkọ mi sì rí ìdí mi ni kí ìrẹ́yìn mi ni ìyẹn fẹ́ jẹ. mú nǹkan gidi jáde ká tíǹkì lé lórí ká ká ká ká o materials and pantako wos ẹ má jẹ́ kí n máa já àwọn èèyàn your brain is your small god that is the key of today nǹkan tẹ́ mo máa mú lọ sílé yẹn lé your brain is your small god That is lárìsìkì hmm. kò sẹ́ni tọ́lọ́ nǹkan kádà kankan fún kò sẹ́ni tọ́lọ́ nǹkan fún pé ìwọ yìí wá sórí ìwọ yìí wá sórí ibú ìwọ fúnra ló máa sọ̀rọ̀ àdó lórí ibú ìwọ fúnra ló máa sọ̀rọ̀ àdó lórí ire ìwọ fúnra ló máa sọ̀rọ̀ àdó lóṣì ìwọ fúnra ló máa sọ̀rọ̀ àdó lówó. anybody tó bá ti ní mentality wípé bọ̀dá mi yẹn olówó ló máa ràn mí lọ́wọ́ orí burúkú ló wá sí láyé because bọ̀dá ẹ máa ó lè ràn ẹ́ lọ́wọ́ ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta kò lè máa ràn ẹ́ lọ́wọ́ lọ for life. Hmm tó bá pẹ́ á block ẹ̀ dànù á ní tó bá ti dé kán sọ fún ẹ pé o sì ń lé you need to have mentality wípé I do want to help myself tí o bá need two thousand ilé tó máa lọ bèrè lọ́bọ̀ dáa lọ gbé láàárùn ìjọ tó bá rìn rìn rìn tó bá pàdé ẹ tó bá help ẹ gbà tí o bá help ẹ má wo side ẹ òun gan bó ṣe lówó tó á respect ẹ ẹ ló gbọ́dọ̀ mi ṣé mo lè di twenty thousand bẹ́ẹ̀ yẹn ó tún dọ̀là wo tún pè ó lè fún ọ dédé ẹ̀ méje tí ó fẹ́ máa fún ẹ lọ́fọ̀ láìwò ni. nǹkan tí ó kì í àwọn ènìyàn nìyẹn if you need one thousand naira bọ́ síta kó lọ gbé láàárọ̀ lọ́rùn pamọ́ ọ̀nà. Hmm. but you have the mentality in Africa here that when you need two thousand naira you will enter somebody DM and be asking two thousand naira. o ò lè gbé ọpọlọ ẹ pé báwo ni mo ṣe lè rí two thousand láì jalè láì ṣe ní ti ok hmm. but nǹkan tó ń ṣe yín ẹ lè ṣiṣẹ́ ìdọ̀tí ọ̀lẹ ló ń ṣe yín kò sí kan mí. ìgbé hmm. àti àbáwọn náà ṣe máa bọ́ pé ọba Solomon ló lọ ń gbé láàárùn ìgbà tó mọ̀ pé ọba ní ẹ́ tó mọ̀ pé ọba ní ẹ́ nǹkan kọ́kọ́ lọ́ba máa jẹ kó tó dìpọ́ máa di ọba hmm. kó tó dìpọ́ Joseph di ọba kò ṣẹ̀wọ̀n ẹ máa tanra yín gbogbo nǹkan tó wà ní bíbélì yẹn ẹ̀kọ́ ló jẹ́ fún yín kó tó dìpọ́ wàá jẹ́ wàá lo ògo tó ògo kó tó dìpọ́ wàá lo glory ẹ̀ ògo ẹ̀ gangan o gbọ́dọ̀ kọ́kọ́ ti pass through àwọn kankan àwọn nǹkan tó pass through yẹn àwọn nǹkan tó máa fi ṣe agbára nìyẹn nígbà tí ògo bá dé mo ìgbà tí mo sọ fáwọn èèyàn wípé tí bá lówó lọ́wọ́ wípé mi ò ní change ìdíwé tí mo fẹ́ ṣe ọ̀nà pé ìyá ti jẹ mí rí kò sí owó tó jẹ mí lójú bí mo ṣe wà yìí owó ẹyọ kan tó jọ mí lójú ní owó tí wọ́n fi jẹun àti tí wọ́n fi gbọ́dọ̀ ilé tó kù kò ní mímì sí that is King Solomon for you please What I tell you is, please use your brain to create what you don't have. That is it. Any question again? That's all. Thank you. Okay, ó dàá pé ẹni to ti béèrè question lọ lẹ́ẹ̀kan. want to ti béèrè question lọ lẹ́ẹ̀kan. Àgbáyé. Ẹni sùúrù. Ó dàá pé ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ make sense yìí life goals mi wọn sọ wọn fún mi látàárọ̀ tàbí kí tó tàbí kí tó bẹ̀rẹ̀ wèrè oṣù ọ̀dọ̀ tí ìlú wọ̀ wọn ti fẹ́ẹ́ wèrè yìí lò lẹ́pọ̀ oṣù ti lé ní ọ̀básá ìlú ló dàbí pé wèrè làwọn á bí. nǹkan tí mo fẹ́ tí mo fẹ́ sọ ń sìn tí mo sọ̀rọ̀ lẹ́ǹkan òní pe ní ẹtù wá sọ̀rọ̀ mí lè ṣe pé ní nǹkan téèyàn bá máa jẹ brain ẹ̀ ló máa fi calculate ẹ̀ kéèyàn pé ọpọlọ wà gẹ́gẹ́ bí small god ṣé bẹ́ẹ̀ ṣàlàyé fún wa náà nìyẹn fine bọ́ ṣe mọ̀ pé ìgbà míì àwọn kan wá sọ pé ní àwa ń ro tiwa ọlọ́run náà ro tiẹ̀ bọ̀ títọ́ ọlọ́run ló máa padà ṣẹ bọ́n ṣe máa ń sọ nìyẹn ọ̀nà náà sì pé ọba àgbáyé ẹ̀ka lẹ́ o báwa ṣe ń calculate yẹn pé báwa ṣe ń calculate kan tí a fẹ́ tà ń ròyìn ó likely kí plan yẹn kó má jọ mọ́ nǹkan tó lọ́n plan fún yàn àbí kò lè rí bẹ́ẹ̀. àná ọlọ́run kì í plan anything anybody ẹ̀yin lè máa plan ayé yín fún ara yín ọlọ́run ò ní plan for anybody gbogbo plan tí wọ́n fẹ́ ya fara yín ọpọlọ yín lè máa fi yà ṣé ọlọ́run ọlọ́run ló dá primary school àti university sílẹ̀. irọ́ o àwa aláṣẹ yẹn fúnra wa. bí ìgbà tẹ délé ayé ni mọ́mí sọ pé ká máa lọ sí primary school. ìgbà tí mo wà nù ayé nìyẹn. ìbẹ́ ti táyé mentality wa ló máa sọ wá dènìyàn ló dẹ̀ máa sọ wá dórí ibú ẹlòmíì mentality tó sọ dórí ibú lèmi ìyá ẹ̀ sọ fún mi pé wá o ọmọ mi rárá wá ti jẹ́ o ẹ̀yà asán o ó ti gbé yẹn sórí wípé wípé àkókò Ọlọ́run ló tọ́ kò sí kò tó jẹ́ àkókò Ọlọ́run nínú ayé mi àkókò tó bá plan ẹ̀ sí tí ayé tí ajé bá wọlé àkókò àkókò ẹ̀ ti tó nìyẹn mo lè ní owó àdéjọ fún two years mo lè ní owó àdé ẹni èjì ọmọ ọdún mélòó ni. nǹkan tí mo fi accept kan tẹ sọ́nsìn òun ní pé ní ó mú mi remember ìgbà kan láwọn táìmù kan wà tó yẹn ń pè ní mo dúró dúró ń pè ní mo sáfẹ́ yìí mo fẹ́ máa ṣe ẹ̀ẹ́. Eh, bóyá kéèyàn bóyá kéèyàn máa ṣe àfa àbáwọn kankan bẹ́ẹ̀ nǹkan tí mo stand lé lórí nìyẹn so ìyá yẹn wá pọ̀ ebi pa pàṣà sí mi lára nígbà yẹn ìgbà yẹn mo wà ní Kwara State ebi pa mí ẹ̀mí mi bàjẹ́ so ẹni tí mo wá ń wò as a mentor tí mo fẹ́ fi ṣe kí. ẹ Deborah kí ni ìbéèrè yìí. ẹ ká lẹ́sà. ẹ káàbọ̀. nice. Ni nìkan tí mo fẹ́ bèrè mo kàn ní kí kí yín ni o ẹ kálẹ́ mà o. ẹ kálẹ́. yes ma. àgbájọ àgbájọ ibi tí ọba solomoni bá wà wá kẹ́kọ̀ọ́ ni ìjọba wa fẹ́ ṣe fàájì a máa sọ fún yín pa lẹ́yìn ni àwa dóbò ni àwa ṣe fàájì àwa kẹ́kọ̀ọ́ níbí yìí ó yẹ káwọn èèyàn ti máa sùn sìn àwọn àwọn tó wà níbí yìí àwọn mighty billionaire ló wà níbí but mighty billionaire àwọn ẹlẹ́bi ni àìmọye olówó tó ń ṣe déédéé bi yes so nǹkan tó ṣe wọ́n ni wípé wọ́n believe pé tó bá fún ọba Solomoni lówó tó bá lówó ju báyìí lọ wọn ò ní wọn ò ní lè ráyè máa wá sí láìpò mọ́ hmm. ìdí nìyẹn tó fẹ́ fi sápá pamí kú ìdí nìyẹn tí mo fi ní life goals márùn látàárọ̀ tí ààrẹ ní sẹ́ǹdì ẹ̀ tó gbogbo ẹni tẹ́ wà ní comment section ẹlẹ́bi ni gbogbo yín mi ò yọ ẹnì kankan sílẹ̀ tó gbogbo yín tẹ́ bá mọ̀ pé ẹ̀kí ṣe ẹlẹ́bi ní kẹ́ send life goals yìí kàbí kẹ́ máa lọ ẹ ti jẹ́ kí ló ń gbé mi. so ti bá kú kẹ́ wá máa tó máa appreciate mi wípé òkè ọba Solomoni nǹkan tó ń ṣe fún wa o reality ni o nǹkan gidi ló ń ṣe fún wa ó dìgbà tí bá kú kẹ́ tó máa máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn wípé ah máa nìyẹn èèyàn gidi nígbà tó wà láyé àná life goals money how much is money gone márùn èló ni money gone márùn àwọn billionaire dẹ̀ wà níbi mighty billionaire àwọn billionaire tó wà níbi kì í ṣe mighty kì í ṣe billionaire kékeré o àwọn tá a sọ̀rọ̀ kí wà níbí yìí o tí mo ti rí ní comment section yìí o tó ń dẹ̀ pẹlẹgo tó ń dẹ̀ ń bọ́ ọ̀pọ̀ tó bá sọ̀rọ̀ sọ. ok ó dáa ó yá kí ni ìbéèrè yín time is going. hello user kí ni ìbéèrè yín time is going. ah ó di dédé kàn mí. wọ́n wá sọ̀kalẹ̀ níbẹ̀ èmi kò kalẹ̀ jẹ́. ọba o. ayé ò sáfẹ́ kó a ayé máa lò ẹ́ pa ni tó bá jára hmm. wọ́n mọ̀ ẹ́ pé tí ọba sọ́dún mọ̀ bá lówó báyìí kò ní máa wá sórí láìfò mọ́ wọn ò dẹ̀ lè mọ̀ ẹ́ pé nǹkan tí máa jẹ tí wọ́n fi kó ti wà lọ́rùn bí wọ́n ṣe wà hmm. ó kàn ó kàn ó kàn jẹ́ passion fún mi ni hmm. láti máa la àwọn èèyàn lọ́yẹ̀ sẹ́rò pé mi ò mọ̀ pé mi ò lè máa ṣe ẹ rò pé mi náà mi ò lè gbá géèmù kí n máa gbowó lórí íńtánẹ́ẹ̀tì ẹ rò pé mi lè máa play géèmù. ọba o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè. ọba o ẹjọ ìbéèrè mi ni pé ẹjọ mo fẹ́ sáré sàn kankan ni ẹjọ ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ kéèyàn máa kéèyàn máa fẹ́ ẹni tí ò tí divorce bọ̀ kò gbé lọ́dọ̀ ọkọ ẹ̀. ẹsẹ̀ burúkú ni. tí obìnrin bá sì wà ní ọ̀dà ọkọ tí wọn ò tí ì tí ọkọ yẹn bá ti san owó orí ẹ̀ ni o tí wọn ò bá ti divorce pé wọ́n ti yára wọn téèyàn bá lọ ń dó wọn ègún ni ó máa fẹ́ tèèyàn. Mm. ẹ ẹ ti get nǹkan ok but wọn sí london the same wọn ti jà wọn ti túká oníkálukú ti fine well but wọn ti divorce wọn ti sa wọn ti serve ara wọn ní paper. ṣé wọ́n ṣe court wedding tẹ́lẹ̀. wọ́n ṣe court wedding yes. wọ́n gbọ́dọ̀ serve ara wọn ní paper kí ọkùnrin míì tún lè gòrò obìnrin. ok ok. obìnrin ti di ejò àgbékù. ok. ó máa ń ṣe orò bí agbọ́n ọkọ ẹ lè jáde anytime wá bá yín fa wèrè ó sùn yín sí àti òun àti ìyàwó ẹ ó sùn yín sí court tó tí ọkọ ẹ ò bá dẹ̀ wá sí yín tó spiritual aspect ó lè affect ọkùnrin tó ń dó obìnrin. ok ẹ ṣe gan sa ọpọlọ yẹn a máa tẹ̀síwájú sa ẹ ṣe gan sa ẹ ṣe sa. bí mo ṣe ṣàgbèrè mi tó mi ò kì í ṣe dọ́dọ̀ ìyàwó níyàwó. Mm. ọba mo ní ìbéèrè sà Go on. ọba mo rò bóyá owó orí ni ó máa affect spiritual aspect because wọ́n ṣe owó orí yẹn náà owó orí yẹn ni kì í ṣe rọ́gísítì mo bá yín sọ ọ̀sẹ̀ mọ̀ àwọn tó ṣe wedding mm. ṣe mọ̀ owó orí ló attach lọ sí wedding náà ọba àwọn míì wọn ti sanwó wọn ò ṣòwò orí registry lọ lọ straight nìkan lọ ní. ok ok àwọn kan ń lọ sí rẹ́gísítì tó ń sanwó orí. wọ́n sanwó orí. ẹni tó lè lọ sí rẹ́gísítì ó fi ó gbé gbàtọ̀nà ìgbàlódé ní ìjọba ló lọ sanwó orí fún. ẹ so o ó sì máa ègún sì ni náà. ègún sì ni because ìjọba lọ ó ó modernize owó orí títí ẹ ni. báyìí ló ṣe sọ fún ìjọba. because níbí báyìí tẹ́ bá ti separate for one year automatically ẹ ti ẹ jọ símọ́ nìyẹn because ìkan lè máa sáká kó má fẹ́ kọwọ́ bọ̀wé tọ̀hún lè má tí ready but ìyẹn ò ní pé kí life má move on. tí tí obìnrin tí ènìyàn ò bá tí ì lọ ṣèwé the mm. only option tí ẹni ni wípé ẹni kí obìnrin yẹn kó pe ọkọ yẹn mm. níṣojú ẹ ó bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o sì máa fẹ́ mi àbí o ò ṣe mọ́ tí o bá ti sọ létí ọkùnrin ti bí pé òun ò ṣe mọ́ Mm-hmm. Mm. ọkùnrin ti fi. ok ọba àwọn tí wọ́n wá níyàwó sílé ní mm. bóyá ní Naija, tán wá dé ìlú òyìnbó àbí tó ṣèjọ lọ ìlú òyìnbó tán wá jọ jókòó sọ pé ó yá jẹ́ ẹ lọ fẹ́ èèyàn kí lọ àwọn yẹn tiẹ̀ sanwó orí wọn ṣe gbogbo ẹ̀kọ́ tó wá wọ́n wá ní jẹ́ kí n lọ fẹ́yàn kí n lè fi gba ìwé ẹ̀ṣẹ̀ nìyẹn náà. ṣé fún obìnrin àbí fọkùnrin fáwọn méjèèjì obìnrin ó lè jẹ́ pé obìnrin náà ló máa ń à téèyàn kan bá ti rí èèyàn náà méjèèjì ta ló fẹ́ ká fi gbà obìnrin náà máa obìnrin máa ń tàbó gbà wé ní ìlú òyìnbó. wàhálà ọba mi ìdẹ mi ò lè ṣe yín níyẹn láyọ́ máa níyẹn tí wọ́n bá ti lọ fẹ́yàn ìyá ọkọ mi àpéyàwó ẹ̀ jókòó àwọn obìnrin míì gan wọn wà náà ìjà wọn ti fi sórí pé tọkọ àwọn bá ti délùú òyìnbó gbúdọ̀ fi èèyàn fi ṣèwé wọ́n dé àláwọ̀ ẹ̀ bẹ́ẹ̀ èmi máa ń sọ pé mi máa ní máa bọ̀ nílé táwa jọ máa ru pọ́npọ́n yẹn bójú afẹ́ lọ dáko kàkà kó mú èèyàn kó nípo lọ fẹ́ lọ fi ṣèwé and most people wọ́n ṣe ìwé yẹn wọn wá wá happy báyìí wọ́n ní ìwé yẹn wọ́n dẹ̀ wá happy because ìyàwó ti bí tó filẹ̀ lé wọn ò bá mọ́ nítorí pé wọ́n lọ fi èèyàn ṣèwé ìmíì gbogbo ẹ ṣáà máa ń rí bó ṣe máa ń jẹ́ ṣá èmi wá wò pé ìwé yẹn kò ní mínìmọ̀ because ó gba ìwé ìhùn náà báyìí wo nǹkan tí bó ṣe rí tó ó pọ̀ gan ọba bó ṣe máa ga ní amẹ́ríkà òun ló máa ń ṣe jù wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń bíbá yìí o mi kò tiẹ̀ kò tiẹ̀ dún létí mi rí pé wọ́n wéyàn tó máa fẹ́ kó lè fi gba ìwé because ọ̀nà wọ̀ tó máa fi gba ìwé and ọ̀nà náà wà ń bẹ̀ but shortcut làwọn èèyàn wa ń wá so àwọn obìnrin tó wà nàìjà most of them wọ́n ti gbé sórí pé tọkàn wọn bá ti lọ báyìí o wọ́n tún máa jọ máa pera wọn jọ máa arrange nǹkan báyẹn so torí pé ẹ sọ pé èpè ní sin òun ègún ní sin òun mo ṣe ń wò pé okay it's a good topic ebo tẹ mọ̀ ah. pé èpè ní bọ èmi ò kàn láìkẹ. irúfẹ́ yẹn báyìí àwọn méjèèjì ló jọ agree. bẹ́ẹ̀ni. lọ́dọ̀ ti tèmi àwọn méjèèjì ò kì í ṣe tọkọ-tìyàwó they are gay man. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀mi náà ṣe. báwo ni báwo máa ṣe sọ fún ìyàwó mi pé kọkùnrin mi lọ dò pé òun fẹ́ gbàwé mo dẹ̀ pé níyàwó mi. ọ̀ ní bára wọn sun ọba. àwọn sọ bẹ́ẹ̀ fún ẹ àwọn míì máa ń bára wọn sùn tó yẹ pé wọ́n máa lọ gbàwé wọ́n máa dọmọ o a ní ẹ ó fọwọ́ mi mọ́ra ni ó ṣe gbá ni. ẹ máa tanra yín wọn ò ní bára wọn sùn kọ́ ẹ máa tanra yín tí ọkùnrin yẹn bá tẹyan ẹ tí ọkùnrin yẹn bá tẹyan ẹ lójú ọkọ ẹ lójú àwọn immigration yẹn ṣé wọ́n lè sọ̀rọ̀. rárá o. ẹ máa tanra yín ọba ọmọ ń ṣe ní ibà nǹkan tó ń pè ní fake wedding nìyẹn but then wọ́n máa ń ṣe ní bíbá iná ọ̀bọ kò yẹ pé bí ọmọ máa bá wọn sùn. ṣèbí àwọn méjèèjì nìkan ló máa mọ̀ pé fake wedding ṣé èrò ìta bá mọ̀ ni ṣé àwọn àwọn intense fún bára yín mọ̀ ni ẹ lè lo ẹ lè lo opportunity láti fi dóra yín tẹ bá wù yín láti dóra yín mo parọ́ ni tó bá wù yín méjèèjì láti dóra yín ṣé ẹ lè dóra yín ni. no àwọn ọkùnrin máa ń mú story yẹn wá pé ó tì mí lu bẹ́ẹ̀dì. irọ́ ni gbogbo ẹ̀. <laughs> 我忘密码。